بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتريننا آية السواج كيبي الله بين الدعوة يفوى irú bó ti ṣe kó tó kó bá fìràwọn nítorí pé ìmọ̀sí gbogbo èèyàn ni pé nínú pé wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ ìṣe kèfèrí sọ́lọ̀ eléyìí tó wáyé gbọ́wọ́ fìràwọn ìṣe kèfèrí ńlá pátá gbáà ni nítorí pé yàtọ̀ sí pé ọkọ̀ tọ́lọ́n ó tún ń láyé àwọn èèyàn pípò ń gan alára olúwa ló ń jẹ́ fáwọn èèyàn yìí wá sọlúwa lásán ó ana rabbukumul a'la èmi lolúwa yín eléyìí tó ga jù ọlọ́wọ́n bẹ wa ó wá kó ìparun ńlá ó kó bá kèfèrí ńlá yìí kó lè bàa àmì ńlá fún gbogbo ẹni tó ní làákàyè. tó sì fẹ́ gbọ́rọ̀ tó sì fẹ́ fi ti máa ń gbọ́ tó fẹ́ fi ṣe wà o nítorí wípé tó bá ṣe pé rúkú tọ́lọ́run bá fi pa fìràhùn onípàtẹ́gùn lásán lọ́kàn fẹ́ lọ́ba mẹ́mi rẹ̀ lọ àbá ti mọ bí àbùkù tọ́lọ́run kàn bó ti ṣe tó tó bá ṣe pé ikú tọ́lọ́wọ́n bá tó fi pa fìràhùn onípe ń ṣe lòun náà fọwọ́ rọrí kú àbá ti ma irú àbùkù tọ́lọ̀ ń kàn báwo ló ti ṣe burú tó ṣùgbọ́n ìgbà tí ọlọ́run bá wá tó ṣe tán tí ó pa fìràhùn náà rùn ó mú tẹ̀rì sódò ìgbà tó tún wá tẹ̀rì sódò. So ọlọ́run ò ní kára rẹ̀ ọ́ parẹ́ kó di ní tó kpòòrà mọ́ wa lọ ká máa wá ká má rí ṣùgbọ́n ńṣe lọ́lọ́run ọba pa odò láṣẹ ọ̀pá òkun ńlá láṣẹ láti tí òkú Fìráúnà jáde kó tì jáde máa bẹ létí bèbè òkun yakata yakata lọ́nà tó ṣe kí ogun yẹn wá rí ká Fìráúnà nìí la ilaha illallah allahu akbar so yóò wá hàn sí gbogbo ẹni tí o bá mọ̀ wípé allahu rabbul alamin òun la lágbára gbogbo agbára o òun la lágbára tẹnìkan ò lè mú o òun la lágbára tẹnìkan ò lè borí o òun la lágbára tí apá rẹ̀ tọ́ka gbogbo ẹnikẹ́ni torí ẹ̀ ọlọ́run ọba wa ó wá ṣe bẹ́ẹ̀ ọ̀pá fìràwọn ọ̀parun báwọn ó wá fi dùn àwọn ọmọ Ísírẹ́lì ó fi dùn wọ́n nínú ìdí ni wípé àwọn ọmọ Ísírẹ́lì yẹn fìràwọn ti sọ wọ́n dọ̀lẹ fìràwọn sọ wọ́n dọ̀lẹ àwọn akọ nínú wọn èyí tó bá jàjà bọ́ lọ́wọ́ ẹ máa pa wọ́n èyí tí fìràwọn ti fi ń dísèrè wọn tọ́ba wa dàgbà gbogbo irú àwọn eléyìí àwọn ni wọ́n ṣàkóbàtà àwọn làkógbẹ̀ nínú ìjọba fìràhùn gbogbo àwọn ṣẹ́ burúkú àwọn ṣẹ́ rádaràda tí ò ní wọ àwọn ńlá ká ìṣe ni wọ́n máa fà wọ́n ṣe. tọ́ ọ̀pọ̀ àìmọye wọn ló sì ti nípinnu pé fìràhùn náà ti ṣekú pa wọn lọ́ọ́ rí gbogbo wọn yìí yóò mọ wù wọn. bíi ká pé ah ọlọ́run jọ sojú wa ọjọ́ wo ọjọ́ tó yóò tẹ̀ yóò wo ni gbogbo wa náà ní tẹ́nìkan bá yàn àjẹ láyé tí ń fi àjẹ wa tá a sì wá gbogbo ọ̀nà téèyàn lè gbà bọ́ táàrí ní tá fẹ́ lọ́kàn wa tá a sì máa ṣe ládùúgbò akura wa ń kọ̀rọ̀ yóò sojú wa ọlọ́run subhanallah bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe ó fi bí fìràwọ́nà ṣe kùn ó fi dùn àwọn ọmọ Ísírẹ́lì nù nítorí wípé ìgbà tẹ́ni tí ń fìyà jẹ yẹn bá ṣubú ìgbà tẹ́ni tí ń fìyà jẹ yẹn bá wó lulẹ̀ ẹni tí ń ṣàbò sísí yẹn tó bá parun ọlọ́run á ní kí parun rẹ̀ ó sojú ẹni tí ń yàn jẹ ìdùnnú ńlá nífẹ̀ẹ́ ni tí ń yàn jẹ ṣé pé lórí ibú yìí náà sì máa kú ṣé pé ọjọ́ òpè fún lórí ibú yìí náà jọ kàn ah, á ọlọ́run àdúpẹ́ fún ọ ẹnìkan ò nídìí kó ṣẹ̀ṣẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ lórí pé tí irú èèyàn burúkú bẹ́ẹ̀ bá kú ọpẹ́ làádú fọlọ́ nítorí pé èèyàn mọ̀ pé ìsinmi ń bẹ fún yàn nínú kú rẹ̀ àlàáfíà ń bẹ fún yàn nínú lílọ rẹ̀ ńgbà tó tún á lọ ó tún wá lọ ń lọ àbùkù àṣekèjì ẹ sọlọ àṣe pàǹdà lásán ni wèrè rẹ tó gbogbo eléyìí lọ́lọ́wọ́n bá jọ ṣẹlẹ̀ sáwọn ọmọ Israẹli ok tírọ̀ ẹ bá wá ṣẹlẹ̀ tọ́lọ̀ ń ṣàánú wa tọ́ta wa parun lójú wa ìgbà tọ́tò tún wa parun lójú wa ìparun burúkú lọ́lọ́run tún ni wọ́n parun lójú wa ọlọ́run fi gbogbo eléyìí fi ṣe àkàwé fún wa ká lè bá a mọ̀ yí pé òun ni alágbára gbogbo agbára olólùkápá gbogbo òkápá kí ló yẹ káwọ tara rẹ̀ tún á ní o kí ló yẹ káwọ tara rẹ̀ sí àlékún ìmánì ni àlékún ìmánì olúwa ti gbani lágbàtàn yìí olúwa ti bá ní mọ́tà lámùtán olúwa tó ní kí ìparun ọ̀tá ó sojú wa olúwa tó yọ àwa tí wọ́n sọ dọ̀lẹ́ tó wá sọ wá dẹni tó ríran wò lónìí a ìwọ láàmú sí láéláé dárí ètò ti síwájú jẹ àwa náà nínú ẹ̀ṣẹ̀ wa lórí tó bá pé náà lọ fẹ́ fi bí àwa náà ni títẹ̀rì làwa náà bá tẹ̀rì lónìí bó ṣe yẹ àwọn ọmọ Ísírẹ́lì nù kí imáni tiwọn náà lékún ṣùgbọ́n kàkà kí aláìlórí lọ́wọ́ wọn kí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ kí imáni wọn lékún nǹkan ìmọ̀ ló tún ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Ísírẹ́lì agídí agidi pọ̀ ibi tọ́lọ̀ ń bá ní kí wọ́n gbà wọn nígbà bẹ́ẹ̀ ibi tọ́lọ̀ ń bá ní kí wọ́n mọ́ gbà ni làwọn gbà so báwọn ti ṣe rí inú láwọn ọmọ Israẹli ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wọn wá sọ fún wa nínú àyà kejìdínlógóje nínú suratul A'raf a'udhu billahi minash shaitanir rajim oni wajawazna bibani isra'ila al فأتوا على قوم يعقفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون إنه آيات ọlọ́wọ́ bá ń fún wa nírò nípa àwọn ètò ọ̀yà aláìmọ̀kan nínú àwọn ọmọ Israẹli kí ni wọ́n sọ wọn nàbí Musa ọmọ Imran aleyhi salam lẹ́yìn líla ńlá tọ́lọ́wọ́n bá là wọn nínú ewu ńlá tọ́gbà wọn lágbàtàn lọ́dọ̀ ọ̀tá ńlá ẹni tí ń ru èrò aburú ńlá sí wọn ìyẹn Fir'aun aleyhi la'anatullah. lẹ́yìn tí píparun fìràwọn náà sojú wọn tí fìràwọn n'inu tẹ̀rì nínú òkun ńlá táwọn sì dẹni tó sọdá láàyè lálàáfíà sí òdìkejì òkun ńlá lẹ́yìn tó ń rí àmì ńlá tí ò sẹ́ni tó lè ṣerú rẹ̀ tí ì bá sọ̀bá ńlá ọba ọba gbogbo ẹ̀dá ọba tó gbọ̀ngbọ̀n lọ́lá lẹ́yìn tí wọ́n rí nǹkan tí wọ́n rí yìí báyìí ọmọ gbé gbàgbé. ọmọ èèyàn kì í gbé gbàgbé ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí máa gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó bá wà nínú ṣòro ṣùgbọ́n nígbà tí ṣòro bá ti lè pẹ̀yìn dà báyìí yóò tún padà sí ìdíntọ́ wa ni. ní ìgbà tí wọ́n ń bẹ nínú òkun allahu allah iná ní kálukú ronú wọ́n lọ́hùn allahumma sallim sallim ọlọ́run làwa ọlọ́run làwa ìrònú wọn nù ní gbogbo ìgbà tí wọ́n wà nínú òkun sísọdá tán wá sọdá tán wọn bá kọjá gbára àwọn èèyàn kan àwọn èèyàn yìí ya'qufuna ala asnamin lahum àwọn jẹ́ni tó kóra ró sídi òòṣà àwọn òòṣà wọn tí wọ́n ń bọ wọ́n rí àwọn èèyàn kan tán kóra ró tí wọ́n ń jọ́sìn fáwọn òòṣà wọn tí wọ́n ń bọ kí ló yẹ irú àwọn ọmọ israẹli nígbà tí wọn débẹ̀ nítorí àwọn ni kí wọn sọ pé alhamdulilayi alladhi caafana mimma btalakum bih wa faddalana ala kathirin min ibadihi tafdila nítorí kí wọn sọ ní pé àwa fi ọpẹ́ fọ́lọ́run ọba wo ọba tó ń là nínú tó fi sàdánwò fẹ̀yìn torí pé Ọlọ́run là wá pẹ̀lú tawhid. ó fi ìṣẹ́bọ sọ́lọ́ ó fi sàdánwò fẹ́yìn àwa dúpẹ́ fún tó là wá nínú tẹ̀yìn wà nú ẹ̀. ó wá sí àdúlọ fún wa lórí púpọ̀ nínú àwọn ẹ̀dá tó dá alájùlọ tó hàn tí ò sì fọwọ́ bò nítorí kan sọnù. ṣùgbọ́n dídọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń sin àwọn òòṣà tí wọ́n dé dídọ́dọ̀ wọn tàbí dọ́dọ̀ wọn èyí báyìí. ó mú wọn sọ fún anabi Musa pé ya Musa ij'al lana ilahan. kama lahum aliha báwa náà wó sàkán táwọn bọ̀ gẹ́gẹ́ báwọn eléyìí náà ṣe ló sà tí wọ́n bọ̀ subhanallah kọba yín wó sà tẹ́ máa bọ gẹ́gẹ́ báwọn eléyìí ṣe ló sà wọn bọ. sóòsà lọ́gbà yín láàánú ìsìn ewu ńlá ẹ ọba ti ń gbà dáàrí yìí ó yẹ ká lè nìkan tí ó tá a máa sin ọlọ́run gbọ́wọ́ tiẹ̀ bí àwọn mùsùlùmí ṣe rí nù o torí ní sẹ́wá lọ sọ́dọ̀ àti sùn ṣàpópó náà wọ́n sọ pé àwọn ọ̀sà ìmọ̀pọ̀ lọ́n lọ́ dá wọn ṣùgbọ́n ṣàpópó òun mọ ọ̀nà kan tó jẹ́ pé ọ̀nà amọ́sọ̀sẹ̀ ni ọ̀nà amọ́rùsẹ̀ ni tó tọ́ yára gbé bùkátà lọ bọ́lọ̀ ìdínú táwọn òfin lè pò ṣàpópó tì ìdínú táwọn òfin lè pọ̀ sún Òṣogbo tì ìdínú táwọn òfin lè pò kébàdàn tì ìdínú táwọn òfin lè torí pé àwọn kìíní wọn mọ̀nà wọn mọ̀nà kíákíákíá tí bùkátà fi tètè déwájú ọlọ́run yàtọ̀ sí kẹgbà náà mọ́sálásí wọn lọ pẹ́ torí ẹ̀ ìgbà tí àwọn ń sọ tí wọ́n ń sọ fánàbí Musa yìí pé aláǹfẹ́ àǹfẹ́ kí wọn náà bá wá wó sàkàtà máa sìn torí pé ẹni tí ẹ jẹ ìṣẹ́bọsọ́lọ̀ ń bá ń bẹ lára rẹ̀ kò síbẹ̀ ẹsẹ̀ lè ṣe tí ò ní ṣẹbọ kódà kó ṣe pé Mákà ní gbé yóò fẹsẹ̀ bọ́ náà ni níbi àwọn ọmọ tí ọlọ́run ṣàánú wọ́n gbà wọ́n bí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nírú maka àbí madina yóò sì tún máa lọ sàṣàṣì ní maka àbí madina orí ibú tó ṣe ń lé tí wọ́n gbà pípọ́ akẹ́kọ̀ọ́ kí nǹkan wọn lè gbànú yóò tún wá máa wá wá ewé jọmbo ewé jọmba yóò tún máa wá ká madina yóò tún máa wá ká maka níbo ló ti bá rí gbogbo eléyìí aláìlórí lọ́wọ́ ó ní à èèyàn lè fi nǹkan ṣeré <laughs> ó túmọ̀ sí pé púpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yẹn tí ẹ̀jẹ̀ ìmọ̀sẹ̀bọ sọ́nà bá ń rọ̀nù nínú sáré kò sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ṣèṣì. ẹ kíyèsí o ìgbà tó bẹ́ẹ̀ bá nàbì Musa sọ̀rọ̀ wọ́n lakọ́ ọmọ lórí ni wọ́n ní ya Musa ìrẹ́ Musa eléyìí bó ti ṣe rí inú lọ́dọ̀ àwọn anábì tó síwájú àìlẹ́kọ̀ọ́ ni tẹ́nìkan bá ṣe bẹ́ẹ̀ fún anábì Muhammad sallallahu alayhi wa sallam wọn kì í bá anábì sọ̀rọ̀ kan ya Muhammad torí ẹ àwọn sọhábà ti mà ńgbà tó lọ sọ pé ẹ ò gbọ́dọ̀ máa ẹ ò gbọ́dọ̀ máa pe kẹfẹ yín ẹ lakọ lórí lakọ yín lórí torí ẹ sẹni kan bá ti wá tó wá sọ Muhammad náà ti ká roko ni tó rà roko bí bá ti luko ah, sí. torí jìnnàjìnnà ló ti wá ẹ má bàa wí o àmẹ́ni tó wà ń tòsí ẹ̀ ní rí kọ́ lakọ́ má nàbí lórí ìdénú tó sì fi jẹ́ pé ní gbogbo alukur'an àní rí ibi tọ́lọ̀ ti lakọ̀ má nàbí wa muhammed sallallahu alayhi wa sallam lórí gbogbo ibi tọ́lọ̀ má ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yá ayọ́ nàbí yá ayọ́ nàbí kol yá ayọ́ kàfírùn kol tani wọn bá anabi ni sallallahu alayhi wa sallam àmọ́ wọn sọ pé kol lẹni tí ọ̀nla kọma ma lórí ọlọ́run ló dá gbogbo wa ló anabi náà ṣùgbọ́n ọlọ́run pọ́n anabi wa lé gan tọ́lọ́n bá dárúkọ anabi sallallahu alaihi wasallam al-Qur'an ló dárúkọ rẹ̀ bí títí ń ròyìn ń ròyìn kankan tó ṣẹlẹ̀ sí ń ròyìn kankan tó ṣe ń ròyìn kankan tó Muhammad fi ń pé anabi lórí. kọ́dà gan nínú islam wọ́n lẹ́ni tí ètò èsì ànábì gan àwọn ẹni tọ́lọ̀ ń fún lọ́lá tó ṣe àjùlọ fún wọn bóyá tìmà bóyá tọjọ́ orí bóyá tọ́ láàpò islam ò tún gbà kẹ́ láàpọ̀ mọ́ wọn lórí islam ò gbà kẹ́ láàpọ̀ mọ́ wọn lórí ẹ̀yin wá sọ pé fáǹkọ́ lọ́nbọ̀ dání yóò bá lẹ́kùn ní wọ́n ti ṣe bọ̀dá làwọn pọ̀ lọ́ni tálá ní kọ́ pọ̀ lọ́nbọ̀ dá aláìlẹ́kọ̀ọ́. èèyàn ni sí ọ èèyàn sí èèyàn ni ṣùgbọ́n islam ọgbà kọ́ lakọ̀ ma lórí ìdínú ó pé ń jọkàn anabi sallallahu aliyu aliyu sallam ọlọ ṣàtúnṣe ọwọ́ apẹ́ dé mẹ́sálásí nàti ó sí ọba kí abubakar anhu ti ń lè nàtà anabi dé àwọn sàhábà ti fura pé anabi dé ìmáàmù sì ti ń bá sọláàtì lọ wọn lá Abubakar tí bá sì ṣe sọláàtì kìí wò yín wọ̀ ọ́n yàtọ̀ sí sọláàtì ọ̀pọ̀lọpọ̀ nù tiwa síbẹ̀ yìí náà mà sọláàtì kọlọkọlọ lọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí. láti Allahu akbar alhamdulilayi rabbil alamin yọọ máa wọ ọ wo yín wọ ọ níbi gbàtí nǹkan sọnù wọ́n ní Abubakar kèésì wo ìwọ ìgbà táwọn èèyàn wá pọ̀ ní gbígbọ́ fún <coughs> ah kọ́mọ̀ sí pa burúkú à ń ṣẹlẹ̀ o Abubakar wà wẹ̀yìn ọwọ́ ẹ̀yìn kèése pé kèése pé ẹ̀kẹ́ ó yí kó lálùkébìlà o tẹ́kẹ̀ bá ti yí kó lálùkébìlà kẹ́ tó sọ láti bẹ̀rẹ̀ ni o amọ̀sibọ́sí àyà ọba ara nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam òkè ntọ́fà tá a fi ń gbọ́ fún un Abubakar bá rọra fà sẹ́yìn bí kànábì ò síwájú sọláàtì sẹ́mi kan ti ń bá sọláàtì lọ tẹ́lẹ̀ kànábì ò tó dé eléyìí túmọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sọláàtì kí lè má mú ò tó lè má mú sì gba sọláàtì mọ́ wọn lọ́wọ́ wọn ni wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n lélẹ́yìí khasiyyatun min khasa'is an-nabi sallallahu alayhi wa sallam eléyìí ń bẹ nínú tá a ṣe ládàáyàn rí fanabi wa muhammad sallallahu alayhi wa sallam nìkan torí irú rẹ̀ tún ṣẹlẹ̀ ń bomi irú rẹ̀ tún ṣẹlẹ̀ ń bomi nígbà tó rántí pé jánaba ń bẹ láàrú wọn ti sèkọ́ ọmọ nínú riwaya sahihayn anabi ọkàn ti sẹ allahu akbar nínú riwaya abu dawud àti ibn hibban àti muwatta malik wọn lánàá bi sẹ allahu àwọn yẹn náà ti sẹ Allahu Akbar wọn wá rántí pé jánábà ń bẹ lára wọn ni ẹdùn bí jẹ wá ń anabi wa lọ wẹ wa padà dé bàtọ wa padà dé ó ti wẹ òun tún wa tún sọ láti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé àwọn máàmù ti bẹ̀rẹ̀ sọ láti síwájú lè máàmù tẹ́lẹ̀ ìwọ́n ní bẹ nínú kàtọ́jú àdáyà rífà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn ni. ngbàtí Abubakar wọn rìvásì bọ̀ wá sẹ́yìn nfa bọ̀ wá sẹ́yìn pé kánàbí ò fi bọ́ síwájú anabi wa sọ fún pé ìwọ ni kò tẹ̀síwájú abubakar ọ̀sàgbà nísà ń bọ̀ wẹ̀yìn pàtó wa wẹ̀yìn wọn sọ fún anabi ká anabi ọlọ́wájú orí sọláàtì wọn wà anabi wa lọ síwájú anabi parí sọláàtì ìbátan parí sọláàtì nínú àwọn ẹ̀kọ́ tó wá kọ́ wa lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ó ní lẹ́yìn náà ìwà abubakar kí ló fà lẹ́yìn náà ìwà abubakar ibi tá à ń lọ ti wà nù nínú àdéhìí. lẹ́yìn náà Abubakar yéèmà sókò rẹ̀ ni Abubakar baba abakuru baba baba Muhammad baba Ahamadu sẹ́wọ̀n kékeré sọ́njọ́ wọn bí olóko máa pè ń lẹ́yìn náà Abubakar kí ló sọ nígbà tí wọ́n sọ pé tẹ̀síwájú pẹ̀lú sọ láti bẹ́ẹ̀ láàbì ni òun rò pé kò tọ́ sí abi kuhafa baba kuhafa ọmọ baba kuhafa ìyẹn abubakar tún gbéra rẹ̀ lọlẹ sí kó síwájú àwọn èèyàn kan nínú sọláàt tánàbì jọ kan nínú jama rẹ̀ yẹn ni kí sọdá fẹ lò mẹ imamu nawawi ni kí ló dé tànà bí òpè pé wọ abdullah ibn uthman ó kọ abubakar abdullah ọmọ uthman imamu nawawi ni kí ló dé tí ó pè pẹ̀lú orúkọ rẹ̀ tọ́mà wọn lé lé ìyá mi ni o lórí pé àwọn tọ́lọ̀ ń bá sọ lá fún ẹ má máa lakọ mọ́ wọn lórí o ẹ má wọn lórí sànà bí sẹgbẹ́ abubakar lọ́jọ́ orí kìí sẹgbẹ́ láyé tọ́lọ̀ ń gbá nàbí sí kò sẹ́nìkan tó ju ànábì wa yìí lọ. nínú àwọn ẹni àkọ́kọ́ àtẹnigbẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wo bó ṣe Abubakar lè pé ìwọ Abubakar kò pé níwọ Abdullah ọmọ Uthman tọ torí ẹ̀ nínú Islam nínú ẹ̀kọ́ tí Islam mú wa náà nù ọmọ sí bàbá ọ̀gbọ́dọ̀ lákọ́ mọ́ lórí o ọ̀gbọ́dọ̀ lákọ́ mọ́ bàbá rẹ̀ lórí o nísìnyí ìgbà tí Abu Hurairah tó rí àwọn èèyàn méjì gẹ̀tẹ́ ń jọ rìn lọ wọ́n á rí pé ẹnìkan dàgbà ẹnìkan ọ̀dàgbà tó wọ́n á bi kékeré yẹn léèrè pé bóò ni bàbá ìjẹsí ó ní bàbá mi ni ó ní àtọ́ bá jẹ́ bàbá rẹ̀ á jẹ́ pé látùsẹ́ mèhí bẹ́sìmẹ́ ọ̀gbọ́dọ̀ máa lákọ̀ máa lórí o ọ̀gbọ́dọ̀ máa lákọ̀ máa lórí a kì í lákọ̀ máa bàbá ẹni lórí nínú Islam tó yá Musa ìrẹ̀ Musa ṣùgbọ́n kìí ṣe ti mùnáfìkì o torí mùnáfìkì ti pọ̀ jù láàrin àwọn yorùbá o sẹ́ni ní ìsìtọ́mà tó máa gbọ́n ṣe kankan á pé ohun ohun òtú ẹrú tí lápọ̀ mọ́ wọn lórí ohun bàbá òun ni ẹ̀gbọ́n bàbá òun ni wọ́n ìdá àbọ̀ òun ni kíníkan ni wọ́n àbí ẹ̀kọ́ ni ọ̀dà èmi kọ́ mo wé o àwọn kíní wọn ní kí n wé o yóò ló ń dakọ̀ rẹ̀ nígbà tó bá ṣe kí ni ẹbí yóò kó kọ́ rẹ̀ bastard nífà kan ìpele kí ló dé lójú rẹ̀ ebi bó ṣe máa la akọ ọmọ lórí lẹ́yìn rẹ̀ kí ló dé lójú rẹ̀ tó wàá ṣe múnáfíkì sọfẹ́ wọná rọrùn gbogbo tó ń ṣe lẹ́yìn ló ṣe lójú ọlọ́rọ̀ torí kò lè ba àrọ́nà lọ́jọ́ gbèndé àlùkìyà wọ́n ní wọ́n Musa báwa wó sàkán o gẹ́gẹ́ báwọn náà ṣe ló sà tiwọn tí wọ́n ń sìn anabi Musa ní innakum qawmun tajhalun ẹ̀ mọ̀kàndá yín láàmú o àyìnmọ̀kàndà yìí láàmú wọn láwọn èèyàn tí àwọn èèyàn anábì musa rí wọn kóra rọsídìí ọsà tí wọn sìn wọn láwọn ní kanaani yíwọn àwọn kan sì ní rárá banu lakhmin ni wọn èyí yòówó lè jẹ tó bá yẹ pé ká mú kọ wọn bá pàtàkì Ọlọ́run bá sọ fún wa torí ẹ wọn ni wọn sìn ọsà tó yẹ pé wọn gbẹ́ gẹ́gẹ́ bíi màálù eléyìí lọ́fà ló fi jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì náà padà gbẹ́ ère kan fúnra wọn tó jẹ́ ti ògèdèǹgbè màálù nígbà tá nàbí Musa lọ bọ́lọ̀ sọ̀rọ̀ kó tó dé ó ti bá a pàwọn náà ti gbẹ́ ère ògèdèǹgbè màálù tí wọ́n ń sìn ká nàbí Musa tó dé. Ah! قال إنكم قوم تجهلون آه أولئك أي مكان من دا إلام إيه ما باو لولو بات ستوبيتو إيه نما نكبا بيكبان باري وسي يكيما نتوري كون لقبا إلا لا يكبا لا يجنعي إيه ما بو تسجي أولا يكبا فولو ما با ما نينو بو بابرو كيلو سيين كنين دا إلام tó fi wá jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sí Allah lẹ́tún fẹ́ pé kábàá yín wéèrè rẹ̀ ok iṣẹ́ wo ni Musa wá jẹ́ fún yín ṣebí sẹ́ ẹ má sìn nǹkan mi lẹ́yìn Allah òní ẹ tó wá lò nǹkan fúnra ara rẹ̀ ní kó bá yín wó sàtẹ́ má sìn. tọ́ inna haula'i mutabbarun ma hum fi sẹ́ẹ̀rẹ́ àwọn eléyìí ní wọ́n ń ṣe òun etí kó parun bá nínú ntí kó parun bá nínú o sàtí wọ́n ń ṣe òun etí kó parun bá nínú wa batilun ma kanu ya'malun ìbàjẹ́ sì ni tí wọ́n ń ṣe o. àwọn olùmọ̀ẹ́ni kí ló dé ńgbà tá nàbì Musa débò náà rí ó rí pé àwọn èèyàn yìí wọ́n ń sin òòṣà kí ló dé tá nàbì Musa kọ̀ fún wọn ṣé bá nàbì Ọlọ́run tẹbi sẹtọ lọ fi ráwọn anabi Ọlọ́run kó pè yàn lọ sí di káàsì ńlọ lónìí kan kájínà sí òòṣà walaqad an a'budu Allaha wajtanibu at-taghut a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ tá a ní kí wọ́n máa jẹ́ òun náà ní kí wọ́n máa sin lọ́n lónìí kan o ẹ sì jìnnà sí sísìn àwọn òòṣà kí ló wá dé tànàbí Musa òfin kọ̀ fáwọn eléyìí wahum yartaqibuna ash-shirka al-akbar nígbà tí wọ́n ń ṣe ṣírùkù tó tóbi jù ìdí tánàbí Musa tí òfin kọ fún wọn òní pé kò sànàbí kan ti ta ẹnu àlàtọ́lọ̀ wọn bá là fún wọn ẹnu àlàtọ́lọ̀ ńlá fún Musa ni pé aleyhi salam ńṣe la rán wọ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Israel. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم ẹrántí rán wọn létí ra anabi sallallahu alayhi wa sallam ní ìgbà tá anabi musa sọ fáwọn èèyàn rẹ̀ kíkẹ́ kí ló dé tẹ̀ ń fara ni mí. lẹ́yìn tẹ́ ẹ ti mà dájú kó ti ṣe ọlọ́ọ̀ni mo jẹ́ sí yín kí ló dé tẹ̀ wọ́n fara ni mí. àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run rán sí ọlọ́run rán sí àwọn èèyàn míì tó yàtọ̀ sáwọn ọmọ israẹl. ìdí nu ẹlòmíràn bá àwọn máa ń ṣe nǹkan míì wọn á máa fara kọ́mọ gbára lugi kọ́mọ ṣe nǹkan tí yóò kọ́ takùtọ̀ lọ́n anábì kò ní gbóhùn rí torí pé ọlọ́run ọba ọ̀ràn sí àfi tó bá yẹ pé irú àwọn èèyàn tó lọ́ọ́ ràn sí ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé anábì Musa kò ta sí wọn ó sì wá nínú àdé látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam àdé ti Bukhari àti Muslim gbé jáde pé ká anábì yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa ńṣe ni ọlọ́run máa rán àwọn ànábì kọ̀ọ̀kan sáwọn èèyàn wọn ṣùgbọ́n èmi o gbogbo èèyàn lápapọ̀ lọ́lọ́run rán mi sí kódà kì í tún ṣe gbogbo èèyàn lápapọ̀ ó tún kárí àwọn àlejò nù. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ìbùkún ni fún Ọlọ́run Ọba tó sọ tírà tí máa ṣe ìpínyà láàrin òdodo àti irọ́ fẹ́rù rẹ̀ kó lè bàa jẹ́ olùṣe ìkìlọ̀ fún gbogbo àgbáńlá yìí àwọn olùmọ̀ nípa tafsir wọn ní gbogbo àgbáńlá yìí mẹ́rin òun náà ní ènìyàn àti àlùjànnú yàtọ̀ sáwọn màláìka yẹnni pé lọ́wọ́n rán nàbí Muhammad sallallahu alayhi wa sallam sáwọn màláìka walaysu mukallafina bi shari'ati Muhammadin sallallahu alayhi sallallahu alayhi wa sallam kó wọn máa pa wọn láṣẹ tọ bọ̀t gbogbo àwọn anábì tó síwájú yẹn tóbi dórí anábì Ìsá ńṣe lọ́lọ́run rán wọn lọ sọ́dọ̀ ta ni àwọn èèyàn wọn. ó wá nínú hadith eléyìí tó ṣe pé ó fẹsẹ̀ rìn lẹ̀ láti ọ̀dọ̀ Abu Waqid al-Laythi radiyallahu anhu. hadith yìí nínú rẹ̀ Bukhari gbé jáde àtàwọn míì ó láwọn jáde pẹ̀lú anábì Muhammad sallallahu alayhi wa sallam kúrò nílùú Makkah àwọn lọ àwọn tẹ̀lé lọ jagun Hunain àwọn tẹ̀lé lọ jagun Hunain lẹ́yìn ìgbà táwọn àbí ti gba Maka padà lọ́dọ̀ àwọn kèfèrí ńlọgùn Hunain wáyé ibi tí àti wọn bá ìjà yẹn lọ àwọn asalábàápàdé igi kan igi yẹn wọ́n pè ní dátù ànúwọ́ ọ̀pọ̀ igi alágbèkọ́ àwọn kèfèrí wọn a máa kóra ló sì dìgì o oníkálukú nínú àwọn jagunjagun wọn wàá gbé nǹkan ìjà rẹ̀ yóò gbé kọ pẹ̀lú ẹ̀mí wípé ìkóra ló sì dìgì pẹ̀lú gbígbé nǹkan ogun wa ró gbígbé kọ sára rẹ̀ òun gan ni ó ṣe sábàbí tá a fi máa ṣẹ́gun tá a fi máa ṣẹ́gun tá a fi máa ṣẹ́gun sẹ́mi pé gi yẹn lédè kúkúrú ó ti di kíni ó ti dòòsà wọ́n gbàgbọ́ pé káwọn lọ kóra ró sí di gíun káwọn ó sì so àwọn nǹkan àwọn àjà àwọn ọ̀rọ̀ káwọn ó gbé kọ́ sára àwọn ẹtúntún gíun wọ́n ni yóò ṣe sábàbí táwọn ó fi jàjà ṣẹ́gun ìgbà táwọn mùsùlùmí tí wọ́n kọjá gbára gì yẹn. wọn wá sọ fún anabi sallallahu alayhi wa sallam nígbà táwọn náà kọjá gbara arugi bẹ́ẹ̀ igi sidra ìnìkì tí wọn ń ṣe àtìpó sídìí rẹ tí wọn ń kó nǹkan ìjà wọn rọ sí lára yẹn wọn ń gbé kọ la wọn ń gbé kọ sí lára àwọn náà wá kọjá gba arugi bẹ́ẹ̀ igi táwọn sì kọjá gba ara rẹ ní ìsọ jẹ igi àṣẹ̀ṣẹ̀ àṣẹ̀ṣẹ̀ dàgbà gi ó sì jẹ́ igi ńlá rẹ̀bẹ̀tẹ̀ faqulna ya Rasulullah àwa ní rẹ̀ ìránṣẹ́ ọlọ́run ij'al lana dhata anwatin kama lahum dhatu anwat ah èyí ti rí báwa náà wá igi alágbèékọ́ kan táwa náà ọmọ sàtìkó sídìí rẹ̀ táwa máa gbé nǹkan ìjà wa kó ara rẹ̀ gẹ́gẹ́ báwọn kèfèrí náà ti ṣe ní tiwọn kí ló burú so ẹ̀rí ke igi tí wọ́n ti di òòsà ìgbàgbọ́ wọn ni pé táwọn bá kóra ró di igi òun ibẹ̀ làwọn ó ti dira ìdira gan ni ibẹ̀ lábẹ́ igi òun gbígbà tí wọ́n ń ró àwọn ni nǹkan àjà àwọn ẹ̀wẹ̀ táwọn bá ti lè gbé kọ́ sára igi òun yóò di ní táwọn ta tí ó tà sí yóò di ní táwọn fi sáyàn tọ́pa àwọn náà wà ń tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé à ń fẹ́ kí wọn náà bá wa wá igi alágbèékọ́ kan o táwa náà máa gbé nǹkan já wa kọ́ á sì máa lọ rúra wá ń di rẹ o gẹ́gẹ́ báwọn kèfèrí ti ṣe ní tiwọn. Abu Waqid yìí nínú riwaya tó wà nínú ó ní àsìkò táwa jáde tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam atẹ̀lé lọ láti Mẹ́kà ni sẹ́yìn ká ànábì gba Mẹ́kà ni a sì jẹ́ hudatha bilkufur ajẹnitọ́ ẹsẹ̀ fi kèfèrí sílẹ̀ xudatha ahadin bil islam ajẹnitọ́ ẹsẹ̀ gba islam torí rẹ̀ àwọn arú àwọn wọ̀nyẹn àwọn náà wá sọ fún anabi àwọn gba islam pé ẹ ẹ bá wa náà wá igi alágbèkọ́ kan táwọn náà máa kó nǹkan ìjà wa rọ sí lára gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ní kí wọn náà akaramakala ò lè má mu wa ẹ bá wa náà tá a máa gbérò o gbogbo èèyàn ní sùn má di o ẹ bá wa wá nǹkan o tá a náà máa sùn sára máa sùn má di tí gbogbo èèyàn ní rí nǹkan mọ́lẹ̀ tí kọ́lé imam ẹ bá wa náà wá nǹkan tá a máa rì mọ́lẹ̀ gbogbo wọn ni pé táwọn bá ti fọwọ́ kó jàǹká wọ̀ ó lé tutù kan táwọn ò sí imam ẹ fáwọn náà lé tutù táwọn sí so bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn yìí sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ó ní qultum walladhi nafsi biyadihi kama qala qawmu musa li musa ij'al lana ilahan kama lahum aliha. قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون anabi ni bẹ́ẹ̀ ni o ẹ̀yin náà ti wí o ọ̀fọlọ́ntẹ́ mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra o irú kínni irú táwọn irú táwọn èèyàn anabi musa sọ gẹ́lẹ́ fún anabi musa ńgbà tán ni báwa wá báwa wá òòṣà kan báwa náà pèsè òòṣà kan táwa náà máa sìn gẹ́gẹ́ báwọn eléyìí ti ṣe ń sin òòṣà tiwọn àwa náà ń fẹ́ tá a máa bọ̀ bẹ́ẹ̀ náà ní kìtẹ́yìn náà tọrọ aṣọ ti ṣe déédéé òjú báyìí náà lọ bí ṣe ṣe déédéé náà nù ẹ̀yin náà ti ṣe irun táwọn ọmọ Israẹli ṣe àfikẹ́ túbà lọ sọ́dọ̀ lọ àfikẹ́ túbà lọ sọ́dọ̀ lọ níparí àdéhùn yẹn yọ̀nà anábì sọ pé latattabi'unna sanana man kana qablakum òun fi ọlọ́wọ́n bá búra áàrí nínú ẹ̀yin mùsùlùmí yìí ẹni tí wọ́n máa tọ orí pa àwọn ẹni tó ti síwájú lóde wọn ọwọ́ kan sọ́wọ́ kan tó máa gbé ọwọ́ kan ẹ̀yin náà gbọ́wọ́ kan tó bá gbé ẹsẹ̀ kan ẹ̀yin náà gbẹ́sẹ̀ kan kò ní jura wọn lọ tí yóò ní ju tiwọn lọ kò sì ní tàsí náà lẹ́sẹ̀ rí lónìí gbogbo ẹ̀ náà ló ti wọnú rẹ̀ àwọn ń ṣe kírísímàsì kí lẹ́yìn ń ṣe ẹ̀ ń mọ̀ lódì wọ́n ń ṣe new year kí lẹ́yìn ń ṣe hijira tẹ́ bá sọ̀rọ̀ wọn ni ah, gbogbo ayé ń ṣe tiwọn àwọn òṣèlú ń ṣe tiwa ànábì ti sọ̀rọ̀ ti parí àwọn wọ́n di orí ọká orí ejò wọ́n di mẹ́nu ọ̀nà kí lẹ́yìn ṣe wọ́n ní ẹ̀hán ẹ̀hán wọ́n ní ẹ̀hán kéwòn ẹ̀hán ẹ̀fi kọ́ wọ́n tẹ̀lé sá fún wọn àbí wọ́n tẹ̀lé sá fún wọn wọ́n tẹ̀lé sá fún wọn. tó gbogbo eléyìí wàhálù mẹjàmá ìyẹn kìí ṣe gbogbo wa o àwọn olùmọ̀sọ pé lẹ́tẹ̀tẹ̀bìrún na sẹ́nẹ̀nà mẹ́ńkánà kọ̀bílẹ́kùn bẹ́ẹ̀ ìbúra tánà bìsẹ̀ kìí ṣe lórí pé gbogbo àtúntò wá pé gbogbo wa gbogbo alàbá nàbẹ́ẹ̀ òun náà ló sì sọ fún wa pé la tazalu ta'ifatun min ummati 'ala al-haqqi zahirin la yadurruhum man khadhalahum wala man khalafahum hatta ya'tiya amrullah àwọn kan ò ní yé bẹ nínú ìjọ mi tó yẹ kó òdodo làwọn ó dìmú láéláé ẹni tó takò wọn ẹni tó wìn wọn dànù kò ní rí wọn gbèsè títí tí kú kálukú wọn fi dé títí tí gbèǹdàlùkè àmọ́ fi dé ó túmọ̀ sí pé àwọn kan nínú ìjọ yìí àwọn ni wọn máa tọ orí pààyàn ẹrí pé ẹlòmíì nìsín gbèsè ayé rẹ ni bí wọn bá sọ no òyìnbó yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ no òyìnbó yìí dírẹ́sì báyẹn no òyìnbó yìí jẹun no òyìnbó yìí tó yàrá wọn òyìnbó wò wá tóyìnbó sì ń oyibo ètí rí tẹyìn náà ń yàgbẹ́ wọn ń bóyìnbó sì ń làwọn náà ń náà yìí lọ òyìnbó náà ni kò túmọ̀ sí pé ẹni tí máa ń kọ́sẹ̀ ti lárúbáwá o kò túmọ̀ sí pé ẹni náà ẹ sọ pé ẹ̀yin náà ń kọ́ lárúbáwá lárúbáwá tẹ́kẹ̀fẹ̀rí lárúbáwá táwọn ń kọ́sẹ̀ tẹ́kẹ̀fẹ̀rí làwọn àmọ́ àwọn òyìnbó ọ̀ ninety nine point nine dot nine percent gbogbo ẹ̀kí lọ́jẹ́ kó fà á tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin torí ẹ̀ lẹ́yìn náà ti máa rí ní sukùl tó bá fẹ́ defend the project kan wọ́n lè gbé òmùra proper ṣé mo múra proper ńlọrọ̀ tó fẹ́ sọ wọ́n ní wọn náà gbọ́dọ̀ wọ súùtì kó o tún de kókó dokùn mọ́rùn wọ́n náà wọ̀ wá ní fẹ́ káwọn èèyàn ó rí ọ torí kó tó dé sukùl òní òní ti dé kíní yẹn sá <laughs> bàbá tí wàá dénú bá wà kọ́nà kan ó fòkun sí wọn náà fà á pẹ̀tọ́ mọ́wọ́ tó níná so tó bá wọ native àbí bẹ́ẹ̀ kọ́ ni tọrọ awọ agbádá rẹ tó mọ́ ni ah where do you think you are going mọ̀ ń lọ sí gílẹ̀ máa pè sẹ́mínà ni mo fẹ́ lọ defend the paper mi kọ́mọkọ́ba àwọn tó yìnbó ti fọ́ orí wọn nìyẹn àwọn tó jẹ́ pé àwọn tí wọn òyìnbó special ni òyìnbó ìṣe bẹ́ẹ̀ òyìnbó ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ òyìnbó ìmúmi bẹ́ẹ̀ látẹ̀tẹ̀bí ọ̀nà sanana man kana qablakum torí ẹ báyìí anabi sallallahu alayhi wa sallam sọ anabi musa alayhi salam kọ́kọ́ fáwọn eléyàn pé kí wọn sí ọsà nítorí pọlọ ọràn sí wọn àwọn èèyàn tiẹ ẹni tẹpẹlẹ ọ̀rọ̀ ọmọ létí pé ẹ ẹ má ẹ má bá kéèyàn máa náyàn ntọ́ bá ju bẹ́ẹ̀ gan káwọn ń gbà wọn lẹ́yìn lílà tọ́lọ̀ ńlá yìí ẹtú ní kọ́ bá yín wó sà torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sì sọ pé àwọn ọmọ Ísírẹ́lì yẹn wọ́n wà material ntí wọn bá ti rí wọn yé gbàgbọ́ ntí wọn bá ti rí wọn yé gbàgbọ́ abẹ́ ìfura ni wọ́n sọ pé lan nu'mina laka hatta nara Allaha jahra sórí àlégbà wọn Musa ìgbà kárọ̀ lọ́nba yìí a ah, ọlọ́run tá a rí ẹ sì ní ká máa sìn so ntí wọn bá ti rí wọn yé gbàgbọ́ so ìdí nù tó fi jẹ́ pé wàhálà tánàbí musa sí láàrin wọn ò kéré. qala aghayra Allahi abghikum ilaha wa huwa faddalakum ala al-alamin. anabi musa ní kí ni sẹ́yìn ẹ sẹ́yìn a ṣé ẹlòmíì tó yàtọ̀ sí Allah Allah tó ṣe ìdẹ̀ra fún yín tó gbé ga tó fún yín lọ́lá lórí gbogbo àgbáńlá ayé ìgbà yín gbogbo àgbáńlá ayé ìgbà tiwọn ọlọ́run ní kọjá pé àwọn ni wọ́n lọ́lá ju gbogbo àwọn èèyàn yòókù lọ láyé àwọn ọmọ israẹli yìí sáyé ọmọ israẹli làwà nísìn o ayé ta làwà ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tá a wà kò sí ìjọ kan tó lọ́lá tó ìjọ anabi sallallahu alayhi wa sallam à ń bọ̀sibọ̀si pé ó lọ́lá jùlọ kìí ṣe nígbà anabi nìkan kìí ṣe nígbà ayé anabi yìí nìkan títí táyé ìparun láti ìjọ tó lọ́n ti ń dáhùn àlùmọ́ kò sí ìjọ kan tó lọ́lá tó ju ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ. torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí máa ń túmọ̀ ayà yìí pé wa huwa faddalakum ala al-alamin wa anni faddaltukum ala al-alamin ìyẹn ni pé ala alami zamanikum pé mo fún yín lọ́lá lórí gbogbo àwọn èèyàn àgbáńlá ayé ti gbà yín torí kọ́ lọ́n ti sọ. So, nípa àjọ anabi sallallahu alaihi wasallam pé kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin ní ìjọ tó lóore jù tọ́lọ̀ ń kó jáde wá báwọn yẹn ẹ̀yin la tún ní ṣe fún gbogbo àgbáńlá yìí ẹ̀yin ìjọ anabi sallallahu alaihi wasallam ẹ̀yin la tún ní ṣe fún gbogbo àgbáńlá yìí kò síjọ kan tó tó wa amọ̀sibọ̀sí pé yóò ju wa lọ ìdínú dánàbí sallallahu alaihi wasallam tó sọ pé nahnu al-akhiruna al-awwaluna yawm al-qiyamah. àwa la kẹ́hìndé àwa la kọ́kọ́ tí ó sì kọ́kọ́ wà lìjánná jọ́gbìn dàlùkìyà adúpẹ́ fọlọ́n tó sì wà lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí ò túmọ̀ sí pé àwọn èèyàn ń jà káfí máa sọ pé wa ni pẹ́ wa lọ kìí ṣe léyìn o kìí ṣe léyìn o ní láti dé ṣòkòtò rẹ kó le dáadáa kó múra so that ọkọ̀ ti ń ẹhẹn téèyàn bá ti lè téèyàn bá ti lè téèyàn bá ti sọ̀rọ̀ alẹ̀ tó ná gẹ̀rẹ̀ tọkọ yẹn bá fi lè bọ́mọ lọ́wọ́ kò sí kò sí kò sí bó ti ṣe lè lé bàálù mu lẹ́yìn tí bàálù ti fò tán ẹ dákun ẹ wá ń sẹ́wọ́ sí dákun dúró pé kíni ọba ọmọ yẹn lọ́wọ́ mi torí ẹ̀ náà ti sọ pé nínú àdìsá nàbì sallallahu alaihi wa alihi wasallam ó ní man batta'a bihi 'amaluhu lam yusri' bihi. nasabu ẹnikẹ́ni tí iṣẹ́ tó ṣe láyé yìí tó bá fi lè sọ dèrò ẹ̀yìn ìdílé tó ti jáde mọ̀lẹ́bí tó tó tamá kò lè sọ dára wájú torí ẹ̀ tí rẹ bá sọ dèrò ẹ̀yìn ìjọkan ọmọ anabi kò lè sọ dára wájú ẹni tí ò sí rárá rárá torí anabi náà láti ráwọn káfíìrì wọn yẹn torí pé ẹni tó tọ́wọ́ wá sọ pé tá a bá ti yọ wá ànábì tá a bá yọ Allah tá a yọ wá ànábì ọmọ Israẹli ló kù irọ́ ni ìsọkúsọ ni ìsọkúsọ ni alọ́gàdù ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kódà gan ẹ̀rí pé lẹ́yìn ànábì Ibrahim ló gbogbo àwọn eléyàn dé torí àwọn ọmọ Yakubu ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní Israẹli Yakubu kúmọ ọmọ ọmọ ní sànàbì Ibrahim alayhi salam kódà gan wọn ò gbogbo wọn pátá bọ́lọ̀ ń ṣe gbé wọn ga wọn gíga àwọn ò tó kankan lẹ́gbẹ̀ẹ́ àgbéga tọ́lọ̀ ń ṣe fún anabi ibrahim alayhi salam inna ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin ibrahim ó umma ẹni àwòkọ́ṣe ọlọ́run lẹ́ni àwòkọ́ṣe qanitan lillahi ó sì jẹ́ ẹni tó dúró pẹ́sẹ̀ sí fọlọ́ọ̀ hanifa ó fojú ọ̀nà ẹ̀bọ sílẹ̀ ti islamu ti tawhidi ló dì mú walam yakun minal mushrikin ibrahim ọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run pọ́n ànábì ibrahim ọ̀pọ̀nlé ó ní wa man yarghabu an millati ibrahim illa illa man safiha nafsahu wa laqad istafaynahu fid dunya wa innahu fil akhirati lamina as-salihin ẹnìkan ò sí tí ó pò wọn fojú ọ̀nà nàbì Ibrahim sọ̀nà àfẹn tó bá gọra rẹ̀ ọlọ́run láti sẹ̀ àti sàlẹ́sà nílé ayé mi lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàmù inú àwọn ẹni rè náà ni ó sì máa gbé torí àwọn ò lọ́la kankan lẹ́gbẹ̀ẹ́ ọlá nàbì Ibrahim iná ìná ṣe sọ pé àwọn èèyàn àgbà yín àwọn èèyàn àgbà yín ẹ̀rí pé àwọn kan ti síwájú wọn tó tún lọ́la jù wọn lọ àwọn kan tó dé lẹ́yìn wọn tó ń lọ láti wọn lọ àti pé àlẹ́mí ìtọ́lọ̀ sọ mẹ́ ńkọ́ àwọn èèyàn ìgbà tiwọn. tọ́ anábì Musa rán wọn létí ni pẹ̀lú àwọn àdẹ̀rọ ọlọ́run eléyìí tí ò lè mú wọn ṣẹbọ sọ́lọ́run sọ́ba tí ó ṣe àjùlọ fún yín lórí gbogbo àwọn èèyàn àgbà yín náà ló tún yẹ kẹ́ máa ṣẹbọ sí kọ̀dájú kó rí yín pé tọ́ra ààbọ̀ ọ̀rọ̀ ṣé ọba tó fún yín lájùlọ lórí gbogbo àwọn èèyàn àtìgbà yín ló tún yẹ ká ẹ máa ṣẹbọ sí sórí yín sì pé bí sórí yín sì pé bí òun yóò dòdìndín inú ọmọ abẹ pé torí mi bá pé kìí ṣe irú ọba yìí ló yẹ kí n tó máa bá worogun. bákan náà wa idh anjaynakum min ali fir'auna yasumunakum su'al 'adab yuqattiluna abna'akum yuqattiluna abna'akum wa yastahyuna nisa'akum. وفي ذلك بلاء من ربكم عظيم ẹ tún rántí ìdẹ̀ra نكبا tọ́lọ́n tó لو fún yín nípa lílà tọ́lá yìí lọ́wọ́ àwọn èèyàn Firaun tó jẹ́ pé wọ́n mú yín tọ́ èyí tó burú nínú yà wọ́n mú yín tọ́ wò wọ́n fi ìyà tó burú jù wọ́n fi jẹ yín kí ni ìyà náà nínú rẹ̀ ó ní pípa tí wọ́n máa pa àwọn ọmọ yín kùnrin pakúpa wọ́n pa wọn náà ní wọn ò ní fi wọn lẹ̀ yuqattiluna taqtila ó túmọ̀ sí pé pa gidi torí tuntun kọ́ lọ́wọ́ sọ pé yaqtuluna abna'akum àmọ́ yuqattiluna asìtì mọ̀ yín pé az-ziyadatu fil mabna yaqtadi ziyadatan fil ma'na. tó má ti fi kún gbólóhùn tó mú ọ̀rọ̀ jáde lárabì ó túmọ̀ sí pé túmọ̀ rẹ̀ ńkọ́ yóò tún pọ̀ jù kún òfin lẹ̀ ní dànfò lọ. wayastahiyuna ẹkùn wọ́n sì ń dá àwọn ọmọbìnrin sí nígbà tóbìnrin nìkan bá wá jẹ́ lókù láyé tí ò sọkùnrin bó la sì fẹ́ pọ̀ kò sí bá a sì fẹ́ pọ̀ obìnrin tóbìnrin wọn ò lè wọ́n ń sáìn ẹ̀ eh, bíìlì kan lónìí lamẹ́ríkà olórí amẹ́ríkà sáìn bíìlì kan eléyìí tó gbà pé wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ fojú àbùkù wo gbogbo ọkùnrin tó fọkùnrin wọn ò gbọ́dọ̀ fojú àbùkù wo gbogbo obìnrin tó bá lóbìnrin lọ́kọ ẹni tó bá fojú àbùkù wo wọn ọlẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbé lọ ilé ẹjọ́ ẹ dákun ẹ̀wọ̀n tóbi tọ́lọ́ bó ní ìbàjẹ́ sí wàá fẹ́ kásẹ̀ ńlẹ̀ a sì ti mọ̀ pé màmá tiẹ̀ obìnrin náà lọ́kọ ìyá rẹ̀ bí bàbá amátò a sì ti mọ̀ pọ́kùnrin kó náà níyàwó bàbá rẹ̀ bí amá ọba àjẹbẹ kí ló dé tẹ̀yìn wọn polongo bàjẹ́ ọ̀fẹ́ fọmọ yín ẹsẹ̀ ń fẹ́ fara yín ní olórí ẹni tí ẹ wo oríṣiríṣi àjàkáyé àrùn táwọn wèrè lè tàn ká tá a máa fi tọ́gbà wá yìí ìbọ̀dọ̀ wọn náà ni ti gbé wá wọ́n tà omi wọn tún wá báyìí tí wọ́n tún tà fáyé ọlọ́run bọ́ gbà wá kọ́ là wá torí ẹ̀ ọlọ́ni ntúfìrà ọ̀nà ń ṣe fún yín yẹn àdánwò ńlá lọ́jẹ́ o látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín àdánwò ńlá lọ́jẹ́ nítorí pé èèyàn máa gbèrò àti ṣe nǹkan yálà ọ̀dà àbí ọ̀dà èèyàn ò lè dá sí àfi tọ́lọ̀ máa ní kó ṣe é sí ìdí tó fi jáde náà wò látọ̀dọ̀ ọlọ́run torí pé fìràwọnù tẹ́rú tó lè dá níkà fìtínà àwọn èèyàn tí ì bá ṣe kó ṣe déédéé pẹ̀lú iradatullahi alkauniyya alqadariyya ó ṣe déédéé èròǹgbà ọlọ́run tí kì í jẹ́ kí nǹkan tà sí i. ẹhẹn ọlọ́wọ́n bá ó ní èròǹgbà pé kí ọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èròǹgbà yẹn kì sì tà sí wọ́n ń pè ní iradatun kawniyatun yá. ọlọ́ni wa àdínà Musa thalathina laylatan wa atmamnaha bi'ashrin fatamma miqatu rabbihi arba'ina laylah. قال موسى لأخيه هارون fi في قومي وأصلح wala tattabi' sabila al-mufsidin báyìí ọlọ́run bá ń fún wa rò pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá la àwọn ọmọ israẹli tán táwọn ọmọ israẹli ṣe ń béèrè fún òòṣà táwọn ọmọ bọ anabi musa ọkọ fún wa ó fi yé wọn bó ti ṣe jẹ́ pọ́ náà nù lòòṣà bíbọ ẹ wá dì mú o láti ìjọ tó lọ́n ti dán mi èèyàn tá ti dẹni tí ń gbórí èpè yìí kò sí ọjọ́ kan tó wáyé rí tí sísìn òòṣà jẹ́ ntọ́da kò sí bóyá yìí náà lè ronú nínú ìtàn àwọn baba ńlá àwọn Yorùbá náà ìgbà wo ni bí bọ́gì bọ̀ pẹ́ da kò sí ìgbà tó da ìgbà wo ló gbé wọn rí kì í gbé wọn kò lè gbé wọn kò lè gbé wọn sí dáadáa kì í gbé wọn sí di ìparun ni torí ẹ ló ṣe jẹ́ pé bí wọ́n bá gba ẹbọ láàyè tí wọ́n á ní kí wọ́n máa gbẹ́bọ lárugẹ Ah èèyàn ò tí ì sọnù wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọnù ni nítorí pé èèyàn làwọn fi ṣe tutù odidi èèyàn géńdé ni wọ́n fi ṣe tutù màálù gan ọlọ́run gbà kẹ́ fi ṣe tutù ká tó pé èèyàn. nígbà yẹn yóò di pé ẹni tó bá tó kọ́ pẹ́ńta ẹni tó bá sì bí dáa kó fàfẹ́ májúmá jáde gbogbo wọn mọ ara wọn kó ni àwọn dìgbàgbé nù nídìí pé wọ́n ń ṣẹbọ ìlú ètòrò. E ìlú ètò rò rárá rárá ni nítorí pé gbogbo ẹ bó kún gbogbo títì ẹ wò bẹ́ẹ̀ bọ́ ṣe kún ju títì náà ní gbogbo oríta mẹ́ta gbogbo oríta mẹ́rin wọ́n máa gbé lọ ni àní wọ́n ti ẹ̀gbẹ́ bọ́ títí títí wọ́n tún lọ gbé lọ London táwọn ọmọ yóò bá mẹlẹ́lúwa rẹ̀ ń gbé kokéènì so wọ́n á wọ́n ti mú un ọlọ́run sì wọn mú sẹ́yìn káwọn ológun ti máa fún wọn láṣọra kẹ̀kẹ́ ni wàá wàhálà wàá bọ́ mọ́ wọn lọ́wọ́ ọ kò sí scan machine ká tó máa rí a ní gbowó ó dìgbà tó bá lọ tó bá dé torí oògùn táwọn dá wọn lójú tòtọ́ bá wá dé wọ́n á pè tọ̀ ìlú gan lówó tẹ rí wọ́n á ní kíní kan hundred million sáà mẹ́ta ìpín méjì ló kù fáwọn ọ̀kan tiẹ̀ àwọn táwọn ọmọ bó ṣe lọ tó dé lálàáfíà àwọn làwọn tún àwọn mọ ọdẹ lọtẹmí tọ wọn á mú bàtà mú eléyìí wọn á ń pè àwọn babaláwo rẹ nàìjà wọn ti mú lọlọ wọn á ń pè àwọn babaláwo rẹ nàìjà wọn á ní wọn gbé lọ kóòtù níbi ọ̀túnla babaláwo á ní ẹbọ kan bẹ ọ ṣé ẹ lóríta ńlọ́ńdọ̀ àbẹ́ ẹ lóríta àwọn náà lóríta lọ ok ẹ bá jẹ bẹ ẹ bọ kán bẹ o ẹ bá ń gbóná pọ̀ ẹ wá oríta mẹ́ta ní London kẹ gbé sí ẹnì kún sí gbọ́dọ̀ rí ọ pàtó ń bá ń gbé lẹ à kìí máa ṣe nàìjà ẹ eh, tí wọn máa mú lọ kìí máa ṣe nàìjà títí tí máa dá ńgbà kan gbogbo olúlé ayé kọ̀mọ̀ sígbà títí tí máa dá àwa làwọn ọ̀daràn pọ̀ títí tí ń dá gbogbo bíkíbi láyé àtòlú àtọ̀sán àwọn èèyàn ń lọ wọ́n ń bọ̀ ni ilé ayé ṣe rí nù nígbà tí security wà tọ́ wọ́n á ní kẹ́nìkan kan máa rí ẹ̀rọ kébí sá ti bàjẹ́ nù tó oní ọba sì gbẹ̀bọ̀ látò dídì nàìjà mẹ́sẹ̀njà nù tí ó lọ jíṣẹ́ ẹ̀bọ̀ ń London torí kí wọ́n ti gbẹ́bọ gbẹ́bọ nàìjà títí nàìjà gan ti wà fàmílíà sẹ́bọ ẹbọ wọn jẹ́ mọ́ <laughs> so nísìn wọn á ní kí wọ́n gbé lọ sí London wọn á gbé ẹ wo bí visa England ṣe wọ́n tó tí wọ́n máa wá tí wọ́n ò ní rí wọ́n lè tò títí fóṣù mẹ́fà ẹ sì wọ́n lọ àlùjáná ní irọ́ lásán tó eléyìí bá gbẹ̀bọ̀ wọ́n sì ti pé ọ̀túnla ní ẹjọ́ yẹn kóòtù tí ẹbọ yẹn bá dé orí tàwọn tí àwọn mẹjẹmú tí wọn bá pèsè la lérò àwọn kò fà á bọ́ọ̀ ládájọ́ mọ̀ wò inú kọ́dá láre àbí kó sì máa wò bọ́ọ̀ tọ́ náà gbé àtìláwé ó sì rí gbé wọlé ó ṣe bí wọ́n ṣe ní ó ṣe ó tún pọ̀ fún orí ibùsùn. kọ́ akókó orí gbédé oríta pẹ̀lú májàmú kẹ́nìkan ọmọ ẹ gbogbo títì ìlú òyìnbó wọ́n kamẹ́ráláìsì ẹ̀ bó ń gbogbo ẹ̀ níyọ̀ ìdí tí wọ́n fi ní wọ ọkàn nípa ọ̀daràn ti ọ ti rí làwọn náà ṣe nàìjà láti ti kan tí ti lọ tí ti láwọn fi nígbà tí wọ́n wá tún síwájú tó ní owó yẹn gbọ́dọ̀ sọnù irú rẹ̀ gbọ́dọ̀ sọnù ah national security irọ́ lásán so ní ìsìn ní ìsìn tá à ń sọ̀rọ̀ yìí ní ìsìn ní ìsìn tá à ń sọ̀rọ̀ yìí ń bẹ lórí pé wọ́n ń ṣèwádìí lórí pé àwọn kámẹ́rà tá a kó wá kìí ṣe gidi owó ti kọ́kọ́ sọnù <laughs> ẹ̀dá fún security náà fẹ́ wá irọ́ lásán irọ́ lásán azìwé àlàló lórí àlàní kìíní àní kankan tọ gbogbo gbogbo àwọn àlù tiwa yìí náà gbogbo ẹni kámẹ́rà wà lókèrè ìbá àwọn ọ̀daràn wà níbikíbi gbogbo ẹni kámẹ́rà wà ókè ẹ wá ní kámẹ́rà àwọn ìmúná wa kí ló dì ó di fọ́tò lásán títì kò nítumọ̀ kankan àfi bí gbàtẹ́ sọ àgbàdo kọ́ kò síná àní wọn ń gbá bọ́ọ̀lù kan náà jà ní nǹkan bíi nineteen eighty nine sí ninety tọ mo rò pé junior world cup àbí kìíní kankan wọn sáà ń gba nàìjíríà ń gba yẹn so onílẹ̀ lárúbá tá a wà lárúbá tí wọ́n ń ṣe commentary ni wọ́n ń sọ pé ẹ̀yin yẹn fura o ẹ fura bíi ti bọ́ọ̀lù dé o torí wọ́n lè múná lọ àtẹnitá mú. <laughs> ó ní ìlú àwọn Áfíríkà yìí ẹ̀sìn bó ní ìsọmọ Mísírà náà tó wọ́n ti kà á dúdú kó àwọn Áfíríkà jalajala lásán ike lu àwọn Áfíríkà yìí wọ́n lè múná lọ sí wọ́n fọwọ́ sọ bọ́ọ̀lù náà wọ̀ <laughs> so torí ọlọ́run bàbá tuntun wa náà sí àmọ́ kó tó tún ṣe àwọn aláwọ̀ yí padà inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run yìí sàdédé yá wọn ìyìn táwọn èèyàn wà nù ẹ̀ ọ́ dà kó dà ọlọ́run yìí yí padà àfi kẹ́yìn ọ̀kọ́kọ́ yí padà náà ẹ gbégbèsè ẹfẹ àyípadà ọlọ́run yí padà àmọ́ pẹ̀lú ìtawà sí àtúbọ̀ mùsùà nínú bàjẹ́ ni torí ẹ bó ṣe wá ń gbé ẹbọ yẹn kalẹ̀ kọ́ wọn kámẹ́rà from all corner àwọn èèyàn náà ti lọ tí ń bọ̀ nǹkan ọlọ wóríta mẹ́ta àwọn ẹjẹǹtì náà wà lọ́hùn táwọn sọ fún pé máa gbé bá ti wóríta kan ọkàstì gbogbo wọn ni gbogbo wọn kú tẹ́bọ́tẹ́bọ́ <laughs> so torí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbẹ́bọ kánù àwọn tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀bọ làwọn máa gbé ká àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ńkọ́ ọlọ́run làwọn máa gbé ìdínú ìgbà tí anabi musa aleyhi salam tó rí sèse àwọn èèyàn rẹ̀ lẹ́yìn gbígbé alẹ̀ tó lọ ń gbà wọn lẹ́yìn àti ìyọnilẹ́nu tí wọ́n ń ṣe fún pé bó la mọ̀ sí lọ́n bó la mọ̀ sí lọ́n afẹ́ rọ́lọ́n náà gàn. anabi musa ọwọ́ àlọ́ ọlọ́run ọba wa bá aládìhùn àdéhùn tó lọ́n bá ní ni pé yóò wà yóò wà sí jáànìbọ̀ tóòrù níbi tí òkè tóòrù tó wà tóòrù sẹ̀yìn náà nínú sìn náà. Sinaa tó wà nínú Egypt sókè káwọn àbẹ tó ń pè ní tóor dédé ibẹ̀ lọ́lọ́run ti sàn Musa alánàbì ìgbà tí ń bọ̀ láti Madian dídì bẹ lọ́lọ́run tó bá sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tàbí pé ní Kalimur Rahman ẹni tó bá gbogbo gbàtàrà mi ti tó sọrọ yọ lọ anabi Musa wa lọ síbẹ̀ yẹn pé yóò níbẹ̀ yẹn ọlọ́ni abá aládìhun ọgbọ̀njọ́ yéésì wọ́n wà àdínà wọ́n abá aládìhun òun náà sì gbà á ọlọ́run ọba wa àánú pọ̀ ọ̀làjì bá ti kọ́ àánú lọ́pọ̀ ọlọ́run ọlọ́run tó ń bọ̀ dágbà wọn náà ní òkè àsìkò yẹn mú àsìkò yẹn mú ìwà àti gan rí kí ni tó o fẹ́ sọ pé ọ nígbà tó lọ́n èèyàn séèyàn tó yẹ pé wọ́n lò ní lọ́ọ́ rà tó bá sọ pé lágbàjá wa ń bí mo yí àgbẹ̀ lọ is excuse tìgbẹ́tìgbẹ́ ni ọmọ bọ̀ bẹ́ẹ̀ ni ẹrú tó yẹ pé wọ́n lò ní tìgbẹ́tìgbẹ́ ni ọgbọ́dọ̀ máa bọ̀ yóò de sòkòtò má di pẹ̀lú gbẹ̀rù àtọ́ba wa di tí náà wà sọ pé mo yí àgbẹ̀ lọ ní sẹ́yìn gbà kí n lọ yà tán òwúrò lọ yà tán kátó wa pọ̀ lọ́wọ́n bá tọ́ da wa àánú ni ọlọ́run bá musa ládìrún ọgbàjọ ṣùgbọ́n nígbà tí musa tó débi títí ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ yìí anabi musa aleyhi salam àwọn olùmọ̀nìkọ́ àtẹ̀fẹ́sẹ̀ wọ́n ní ọgbàjọ yẹn wọn náà ló sùn delqaida gbàtọ́ gbàjọ wa pé anabi musa wa gé ẹtuntun gìkan wọ́n á fi gbó ẹnu rẹ̀ gbàtọ́ fi gbó ẹnu rẹ̀ ló bá ní ọlọ́run bá palasẹ̀ pípé ó pé wíwá tó wá yìí pẹ̀lú jọ́ mẹ́wàá mi kókógójì ọjọ́ lẹ́yìn tí Musa fi igi yẹn tó fi gbé ẹnu rẹ̀ anabi Musa kò lẹ́sà ọlọ́run ní bẹ́ẹ̀ náà anabi Musa dúró bẹ́ẹ̀ ìjọ́ mẹ́wàá àwọn olùmọ̀ nípa tafsir lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ pọ́gbọ́n jọ ní bulqaida ewu wá níjọ́ mẹ́wàá èyí tó tẹ̀ wọ́n jù ní pé jọ́ mẹ́wàá yẹn náà níjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó tẹ̀lé ó Islam náà ọjọ́ ọlọ́lá ni àbí èsì ọjọ́ ọlọ́lá ọjọ́ ọlọ́lá ńlá ni a sì ti mà pé kẹwàá rẹ̀ ni Musa pé ogójì a sì ti mọ̀ pé ọjọ́ yẹn ń kọ̀la lọ́lọ́run sọ̀kalẹ̀ fún anabi wa sallallahu alayhi wa sallam náà pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al diina. tọ́ anabi musa ń gbà lọ ó sọ fún ọmọ ìyá nítorí pé harun yẹn látàrí àìníkèéta anabi musa ló ń ṣe jánàbí. látàrí kókó tí ń bẹ lórí ahọ́n Musa tí èfi lé sọ̀rọ̀ kó yéèyàn ló fi tọrọ kọ́lọ̀ wọn bò ń sọmọ ẹ̀yẹ òun Haruna náà lánàá bi kọjá ẹni tó ṣe pé ọmọ kún òun yóò sì lè máa ṣàlàyé tó ń báwọn èèyàn sọ kó lè yé àti pé pápá gan òun tún wá ń tọrọ lọ́dọ̀ kókó orí ahọ́n àbí kọ́ ọmọ mu kó kọ́ sọmọ ìyá mi lánàá bì bá mi sọmọ ìyá mi lánàá bì tún wá mú kókó orí ahọ́n mi kú. ìdí ni pé ẹni tá a ti mọ̀ lá kílòlò tí ọba kílòlò mọ́ á pè tún kílòlò náà ni pàápàá tí n ti bá wa sọ tí ọba ti jọ tá a fẹ́ gbọ́. torí ẹ ẹni tẹ́ ẹ ti mọ̀ pé ń kílòlò tẹ́lẹ̀ kọ́ mi. ànábì Mùsá padà kílòlò mọ́ àtọ́rọ́ lọ́n rẹ̀ o. ṣùgbọ́n ní kí ọmọ yìí òun tí ò kí ló lórí kini nítorí kíni àwọn èèyàn lè gbé kíni níjẹ́ daa pé ahọ́n tiẹ̀ náà dá ẹ má dá lóhùn kí lò burúkú ní fi rán ní wí ha eléyìí ó sì kí ló yóò lè anabi musa aleyhi salam torí ẹ lọ sí jẹ pé káàánú lọrọ wa kú wa àyè iṣẹ́ sílẹ̀ àyè méjì péré sí i slọ́ọ̀tì kan yìí báyìí ìwọ la sì fẹ́ fún so tí wọ́n bá sọ pé ah ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ gẹ́gẹ́ bí àyè yẹn ṣe jẹ́ méjì mo sì lọ́mọ ìyá kan o nínú Islam tẹ́lẹ̀ pé àjọ ń ṣọ́ọ̀bù ní tó náà ń wá sí ẹ̀ bá mọ̀ kọ́lọ̀ máa ní kẹ́lẹ́ fóònù náà ká pé méjì ń tẹ́sí pé gbà yín ṣiṣẹ́ tẹ́wọ́ aṣọ ní family affair rárá o wọ́n sì jọ gbà yín oore ló ṣe yẹn kò ní jẹ́ nǹkan tí wọ́n gbàgbé láéláé yàtọ̀ sẹ́ni tó ṣe sábàbí náà fi léèyàn bí iṣẹ́ táwọn kó náà ṣe dàkejì wọn ò ní gbàgbé láéláé wọ́n mọ̀ kó lóríire bàbá yẹ eléyìí ńkọ́ olórí fún bàbá yẹ ló kó bá mi eléyìí wọ́n mọ̀ sọ́gbà olójẹ́ rí sẹ́yìn ètò ẹ̀ bá fẹ́ ni ẹ mú nọ́mbà tó bá wù yín ni kẹ́ ẹ ṣẹ̀ṣà wọn pe olóríire bàbá yẹn àbọ̀ lórí ibú tọ̀ báyìí ogójì òru lọ́lọ́run ló lò nítorí pé òru ló máa ń síwájú ọ̀sán ó túmọ̀ sí pé njọ́tà nàbí Musa lọ yẹn òórùn wọ̀ bá ń bẹ̀ níjọ́ alákọ̀ọ́kọ́ òórùn wọ̀ bá ń bẹ̀ láti sírò rẹ̀ kóòrò àkọ́kọ́ nù yẹnni kí ọ lọ lẹ́yìn asiri kó di gbóòrùn wọ tó ti wà ń bẹ tóòrùn bá ti wọ báyà ń bì kan ó ti sòrò àkọ́kọ́ nù níjọ́ tí ọwọ àlọ kìí sì gbà tilẹ̀ máa ní ọlọ ó dìgbà tóòrùn bá wọ ní ọlọ tóòrùn bá ti wọ yọ ọlọ kò ní dúró dìgbà tí ilẹ̀ bá mọ́ torí tí ilẹ̀ bá mọ́ ó tún ti mọ́jọ́ mi ilé ìjẹba tọ eléyìí ọ̀rọ̀ atúmọ̀ sí pé rí bẹ́ẹ̀bẹ́ẹ̀ o pé kíní kan kálúwà bẹ́ẹ̀ náà lè ṣe kálúwà ogójì ọjọ́ anabi musa ṣe kálúwà kálúwà kọ́lá anabi musa lọ anabi musa ṣe tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ wò lò èsì tọ̀ríkọ̀ tó lọ kálúwà tó lọ fi àjẹra rẹ̀ ó sì ń tọ́jọ́ bẹ́ẹ̀ kò sì túmọ̀ sí pé rí bẹ́ẹ̀nbẹ́ fáwọn tí ń ṣe jáde ogójì ọjọ́ anabi musa lọ forty days sẹ́ni gbogbo àwọn kan tí ọ̀jọ́ ra la sẹ́ni gbogbo ẹ̀ tí ọ̀bá ti sí lódò lójú ọ̀nà gbogbo tí ọ̀jọ́ ra wọn máa fi sẹ́ni àwọn tọ̀ríkọ̀ hmm? ẹgbẹ́ kálúwà lọ́lọ́ ẹgbẹ́ ìgbọ́jẹ́ ma kálúwà ti wà tipẹ́ anabi musa gan kálúwà tọ̀ríkọ̀ àwọn tẹ̀blẹ́gì náà ti gbé ẹ ẹ wò ogójì ọjọ́ náà ókè ibi tó kójú ọjọ́ ti wá nù akbar so gẹ́gẹ́ bí àwọn tó pèrè àwọn Qur'aniyun ní Qur'ani lásán là ń tẹ̀lé àwọn onítẹ̀lé nǹkan ní tẹ̀lé tó ah, ti Qur'an ok ewu ilẹ̀ tí wàá rí pé rákà méjìlá ṣùgbà rákà mẹ́ta Maghrib mẹ́rin mẹ́rin ní Dhuhr Asr Isha ẹni tó bá lọ sọ pé mẹsànán àwọn tó lẹ́ẹ̀dá ọ̀rùn bá mẹsànán méjì àṣùwàmì sọlẹ́ẹ̀dá mẹ́ta magrib nìyẹn wọ́n rún bá mẹ́rin lọ́hùr asr ìṣá ewu jọra àwọn torí tọ́lọ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀fẹ́ yàwó bí méjì méjì lẹ́ẹ̀ bá fẹ́ mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ mẹ́rin mẹ́rin lẹ́ẹ̀ fẹ́ wọ́n lọ́ àjọsọ láti bẹ̀ so gbogbo àwọn tí o bá ti sí lọ́nà gbogbo tí o sì ni wọ́n máa fi sẹ́yìn tọ́ anabi musa ti wá lọ ìgbà tí wọ́n lọ wá sọ fún maya rẹ̀ harun pé wọ́n harun ukhlifni fi qawmi. wọ́n fẹ́ kó sẹ̀yìn dèmí o sẹ̀yìn dèmí lórí àwọn èèyàn mi yìí o àwọn èèyàn mi àwọn èèyàn rẹ náà ni táwọn káwọn méjèèjì lọ́lọ́dún ọ̀rọ̀ ń gbà kan náà èèyàn Musa ni èèyàn Haruna náà ni wọ́n ṣùgbọ́n gbà tó ṣe é pé torí ti Musa ni Haruna náà ṣe já nàbì ọtọ́ Musa láti máa pè láwọn èèyàn tiẹ̀ thomas gbogbo ní ti máa ń tẹ̀lé nǹkan wọ́n yìí fún nídàájọ́ ọ̀tọ̀ bàtí Musa bá tọ́ èèyàn òun ni èèyàn ta ni wọ́n jẹ́ náà èèyàn Harun sẹ́yìn dẹ́mi o ṣé Harun náà ń bùkátà pé sọ fún pé sẹ́yìn dá kó mójútó lé àwọn ń bọ̀ rárá o kò bùkátà ṣùgbọ́n ń nu pé a ti mọ̀ pé dáadáa lẹ́sẹ̀ ẹ̀ máa ṣe dáadáa síbẹ̀síbẹ̀ ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹgbọ́ lọ́ngbọ́ lódodo àá olùwàgbọ́ òdodo ni wọn ọlọ́run lẹ́yìn olùwàgbọ́ òdodo ó tún wá ní ẹgbọ́ lọ́ngbọ́ lódodo ìyẹn ni gbà tó mọ̀ pé dáadáa náà lẹ́ẹ̀ máa ṣe ẹ̀tẹ̀ pẹlẹmà tó ìtumọ̀ rẹ̀ nù. wà á àtúnṣe ni wọ́n máa ṣe o àtúnṣe ni wọ́n máa ṣe o má pè wọn lọ sídìí tí ìsara rẹ̀ o. wala tattabi' sabilal mufsidin má tọ ojú ọ̀nà àwọn òbí lẹ́jẹ̀ o wọ́n ní kí ló dé tó ànábì Musa fi ń pàkíyèsí Haruna báyìí ìdí ni pé tí àwọn àṣebàjẹ́ bá pọ̀ níbi tí alátúnṣe kan ṣoṣo bá wà ìyọnu ńlá ni fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń rí láwọn àwùjọ wa nísì ẹ wò láti ìgbà tó lọ́n ti là wọ́n ẹ wo ní tí wọ́n tún sọ wọ́n láwọn ń wó sàtáwọn mọ̀ sí kí musa sì bá àwọn musa ni wọn lọ bá àwọn wá wa nísìnyí anabi musa ń bẹ láàrin wọn àti harun ẹ̀gbọ́n tí wọn sọ tànàbí musa bá wà lòun lọọbì kan ètò ti dá lójú ní ìsìnlọgbọnjọ kó tó dé síbọlọ ní ọsàánú àwọn èèyàn tó jẹ́ pé àwa náà fẹ́ bọgi bọ tí ń sáré nú ẹ̀jẹ̀ wọn tí wọn ò ti ní máa bọ òkè kó tó di pé musa dé ètò musa ń bẹ̀rù nù má jẹ́ wọn borí rẹ̀ o nítorí pé tí wọ́n bá sọkọ ẹsẹ dáadáa ẹsẹ tọ́lọ́ ẹsẹ tọ́lọ́ tí wọ́n gbọ́n sọ kékeré ni àní ṣe tiẹ̀ àní ṣe tiẹ̀ ẹ̀rí pé tiwọn ni wọ́n padà fẹ́ borí tiẹ̀ ńgbà tó tiẹ̀ rí sọ̀pọ́tà. ìdí nínú náà sọ pé walaw alfu banin khalfuhum hadimun kafa fama balu banin khalfuhu alfu hadimin. wọ́n ní tí ọ̀mọ́lé bá ẹgbẹ̀rún tọ́lọ́wọ́n á fi ẹnìkan sí àdáwò fún wọn tó máa wọlé èèyàn kan tí ń wọlé téèyàn ẹgbẹ̀rún mọ ó tó láti gba sí èèyàn ẹgbẹ̀rún jẹ àbí òtò sẹ́wọ̀n kí ngbàdá yìí mọ ẹ mọ̀ kí ẹ gbé blọ́ọ̀kù dáadáa ọ ẹ plọ́ọ̀mù rẹ̀ kó plọ́ọ̀mù o ṣé o ti ta okùn àbí òtó okùn ẹ okùn tó ta ń wọ́ o ẹ rí i pé bẹ́ẹ̀ yóò ṣe máa ṣe nù títí tẹ́ fi rí pé ẹ má débìkan ẹni tó fẹ́ wo òun ò nídìí láti sẹ́ẹ̀tì àkè rẹ̀ onídìí láti wò bí katapila ń bọ̀ straight àbí ọ̀bọ̀ sáàtì dojú kọ kíní yẹn kó kó kíní. iṣẹ́ tí èèyàn gbẹ̀rún sí lọ́dún kan tí bá gbé katapila débẹ̀ ó lè má gbàdọ̀ márùn yóò fi kéèké ní kó kó kó kó débi wọn máa tẹ gbogbo ẹ lọ wọn wá ní báwo wá ní ọmọlẹ́kàn tẹgbẹ̀rún èèyàn ti ń wọlé ti ma <laughs> nítorí wàá nílé odò ìyẹn ẹgbẹ̀rún ní mali béèyàn kan máa ń wo tó bàjẹ́ bó wàá lé èèyàn kan ní mali ẹgbẹ̀rún ló ń wo nígbà tí haruna nìkan bá sọ pé ẹsìn náà tí gbogbo jamaatu yòókù sì sọ pé àwọn ọlọ́lọ́ọ̀ sìn ẹ haruna sì fẹ́ lápá ìdí inú tó fi ní má ti wọ́n borí ẹ o kó má jẹ́ pé tiwọn ni wọ́n náà padà sí káyìn ẹ sì máa pé a bá jọ wà tá a bá wa ó dájú pé tọba lọ ń bá yẹn gbé ọ ń bá gbé ọmọ wa rẹ ìgbà rẹ ìgbà rẹ sókùnkùn sí mi tọdún mẹ́wàá dájújọ wa á èèyàn abúlé yìí náà ẹ wàá mọ wa rẹ ó ti yẹ kẹ ẹ mọ wa rẹ anabi musa mọ wọn dáadáa ó sì máa ń tó lè ṣẹlẹ̀ ní sẹ ń kìlọ̀ fún ọmọ ya rẹ kò túmọ̀ sí kó ọmọ ya rẹ náà máa ń ti lọ òun náà máa ń ti lọ ṣùgbọ́n máa ń kìlọ̀ fún yàn. ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين هذا موسى عليه السلام tó dé àyè tí الله ti bá باصر أو ń bá sọ̀rọ̀ ẹ tí àwọn ahlùsùnà wal jama'a tí wọ́n lò láti fi hàn pé anabi musa kẹlẹ́mú arrahman ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ torí wa kẹlẹ́mẹ̀hu rabbuhu wa kẹlẹ́mẹ̀hu dọ̀míìrì ń padà sọ́dọ̀ musa rabbuhu dọ̀míìrì yìí náà ń kọ́ ọ padà sọ́dọ̀ musa torí kí tó wá pé wa kallamahu rabbuhu ọba padà sọ́dọ̀ ọlọ ọ̀rọ̀ onítùmọ̀ nù rárára wípé olúwa ẹlẹ́dàá rẹ̀ bá a sọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ bá a sọ̀rọ̀ bára rẹ̀ sọ̀rọ̀ tó onítùmọ̀ nù onítùmọ̀ tó ọlọ́run ọba bá a sọ̀rọ̀ tó yàtọ̀ sí àyà tó sọ wípé wa kallama Musa tẹkílíma wa kallama Allah tààlà ń tọ́ sọ̀rọ̀ mẹ́ Allah ọba Musa sọ àwọn ọmọ awila àwọn yí àyà yẹn wọn ni wa kallama Allah Musa tẹkílíma gbé Musa harakatu rẹ̀ ọjọ́ muqaddara àní wọn ni Musa lọ bọ́ọ̀lù sọ̀rọ̀ àhà kọ̀ wá ní jẹ́ tẹkílíma máa ní jẹ́ tẹkílíma bá gbé de ẹ padà sí di eléyìí wa kallamahu rabbuhu olúwa rẹ̀ bá sọ̀rọ̀ qala rabbi ńgbà tó olúwa bá sọ̀rọ̀ àkọ́kọ́ náà ọlọ́run ọba fi àwọn ànábì kan ó fún wa lọ́lá lórí àwọn mi ó gbé àwọn kan ga lórí àwọn kan àjùlọ tó lọ́n ṣe fún Musa nínú rẹ̀ lélẹ́yìí pé ọlọ́run ọba ń kọ́ ó máa ń bá a sọ̀rọ̀ ok ọlọ́run ń bá a sọ̀rọ̀ òun náà òun náà bọ́ lọ́n sọ̀rọ̀ èwo ṣé ọlọ́run bọ́ ọ sọ̀rọ̀ lọ́ga jù ni àbí mo bọ́ lọ́n sọ̀rọ̀ nà ọlọ́run ọlọ́run bá sọ̀rọ̀ ok mo bá president sọ̀rọ̀ president bá mi sọ̀rọ̀ ewu lọ́ga nà ẹrú nu rẹ̀ dáadáa bá mo bá president sọ̀rọ̀ president bá mi sọ̀rọ̀ ewu lọ́ga jù. mo bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ lọ́ga jù torí pé alábòsí làwọn kò sí bòsí débẹ̀ gbogbo yẹn ọmọ wọn olùbá sọ̀rọ̀ ntí gbogbo yẹn ọmọ wọn pé how come ike a ah, mo ti ń bọnú láti bí oṣù mẹ́fà ni kó tó di pé báyìí mi rọ́nà jáde mo bá sọ̀rọ̀ one in one. kò sẹ́ni tó fẹ́ gbọ́ lẹ́nu rẹ pé sọ náà bọ̀ sọ̀rọ̀ ọwọ́ pé mo bá sọ̀rọ̀ wá ní wàn ó ti tó tẹ́lẹ̀ náà bá sọ̀rọ̀ yọ ọ̀dọ̀ ọlọ́ náà ni. ṣùgbọ́n mo sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ lọ́gà ọlọ́run bá mi sọ̀rọ̀ lọ́gà torí gbogbo yìí tani bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run mọ iye ọ̀rọ̀ tá a sọ̀rọ̀ fa innama yunaji rabbah tẹni tí ń ṣe sọláàtì bá dìde dúró tí ń ṣe sọláàtì ń ṣe ní ń bọ́ lọ́n sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àti pé gbogbo ìgbà là ń bọ́ lọ́n sọ̀rọ̀ tiwa a kú oríire tá jẹ́ mùsùlùmí. tó ṣùgbọ́n laysa ash-sha'nu an tatakallam wa innama ash-sha'nu an tukallam. yìí ṣe ìtọ́ ga ni kọ́ ọ̀rọ̀ lọ́n sọ̀rọ̀ ìtọ́ ga jù ni kọ́ lọ́n wọ̀ sọ̀rọ̀ pé ìwọ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run wá bá ọ sọ̀rọ̀ á ọkọ oríire tó jẹ́ Musa sọ̀rọ̀ ọba nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ torí Musa ọlọ́run bá ọ sọ̀rọ̀ yóò wù ọ́ Musa nìkan ló bó ti ṣe gbọ́ adùn ohùn ọlọ́run ọba wa tó tó bá ti pọ́lọ́run ọba ló dá àwọn èèyàn ó ń bẹ nínú àwọn èèyàn ìtọ́ pé ohùn rẹ̀ dùn débi pé tí bá ń sọ̀rọ̀ ó dùn débi pé oorun sì gbẹ́ lómi lọ ohùn ẹlòmíì dùn débi pé tí ọkàn yín bá ń bàjẹ́ ẹ ní ma bi tí dùnú ti wọnà ọkàn yín ọlọ́run ló sì tún dá àwọn àdá kejì lókè tí nìyí bá ń dùn tẹ́ ẹ bá gbóhùn rẹ̀ ìbànújẹ́ ni <laughs> so ọlọ́run náà lọ́sẹ̀dá àwọn èèyàn bó ti ṣe fẹ́ anabi musa nìkan àti anabi sallallahu alaihi wa sallam tí wọ́n láǹfààní àti pípọ́ lọ́wọ́ bá wọn sọ̀rọ̀ àwọn nìkan lọ́ marú adùn bóun ọlọ́run ẹlẹ́dàá wa ti ṣe rí ń gbà wọn pọ̀ anabi musa ọlọ́run bá sọ̀rọ̀ tí ọlọ́run bá bọ̀ sọ̀rọ̀ àyè sí irọ́ lọ́n láyé ń bì. ntí ó wu ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tààràtà òní sọ pé látẹnu ọlọ́run ẹ̀hẹ́n wọ́n sọ pé ọ̀rọ̀ ọlọ́run látẹnu ọlọ́run ọ̀tàkù tawhid torí kò o kò síbi tó ti sọ pé òun o ntí sọ pé mo ní sì sọ pé ní ẹnu ẹ lọ ẹ̀hẹ́n ti kò síbi tó ti sọ pé ńlétí àgọ́lọ́ àlétí gbárò yé ni kò síbi tó ìsọkúsọ ni ẹ wàá gbé ẹnu ẹ lọ wàá ṣe ní déédéé síbí. tọ́ anábì Musa àrẹ ìsirayín gbọ́rọ̀ ọlọ́run tààràtà ntí ó sọ sí ọmọnìyàn lọ́pọlọ ni pé sí màá sì láǹfààní àti rọlọ́ báyìí tọ́lọ́mùbá lè fira rẹ̀ hàmí inú mi ọba máa tó kọjá gbogbo sísọ. tọ́ọ̀ anabi musa oni rọbì arini anzọrọ ilayk wọlọ́n fira rẹ hàn mí kí n wọ́ wọlọ́n ṣàfihàn ara rẹ sí mi kí n wọ́ àwọn olùmọ̀ nípa tawhid wọ́n ní ṣe musa ṣe ìṣẹ̀ṣẹ̀ ni àbí ìṣẹ̀ṣẹ̀ ìwọ Ọlọ́run fíra rẹ hàn mí kí n wọ ọ ni àbí ṣẹ̀ṣẹ̀ wọn ni kì í nítorí Musa aleyhi salam fi zamanihi huwa a'lamu nnasi billah ó lẹ́ńtọ́ nípa Ọlọ́run gbogbo èèyàn yòókù lọ láyé rẹ̀ tẹ̀kọ́ gbogbo ànábì òun gbọ́ lọ́dọ̀ Ọlọ́run ń látọ̀dọ̀ Ọlọ́run táwọn èèyàn òun nípa gbogbo Musa yìí òun ló wá ń béèrè pé ìwọ Ọlọ́run fíra rẹ hàn mí mo fẹ́ rí ọ mo fẹ́ wù ọ ẹ sì rí kọlọn ọba wí Ọlọ́run ọba wí pé èwo ló ń sọ fẹbà nàbí inú wa ti sọ pé ìwọ Ọlọ́run innabni min ahli wa inna wa'daka al-haqq ọmọ mi nínú àwọn ará ilé mi àdéhùn rẹ òdodo sì ni ó sì ti sọ àdéhùn pé gbogbo ará ilé mi lọ́la kí ló dé tọ́mọ mi parun nù kò sọ́jà o ọmọ mi nínú àwọn ará ilé mi òdodo sì làdéhùn rẹ ìyẹn ni kò ti sàdéhùn wípé gbogbo ara lè mí ní ọ̀la ọmọ mi sì pààrọ̀ ọlọ́run bá wí innahu laysa min ahli kò sínú àwọn ará ilé rẹ o innahu amalun ghayru salih inú sẹ bú ló ń wá inú sẹ ọwọ́ rẹ tó burú lọ́mọ ń wá èsì sẹ rí lò ó gbọ́dọ̀ tún bí mi léèrè tó ọmọ nípa rẹ mọ́ anabi anabi nuhu hafi ń tọrọ àforíjì ṣùgbọ́n níbí kì í sẹ̀sẹ̀ anabi musa tọrọ kó mo fẹ́ wò wọ́ ntọ́lọ́ nǹkan sọ ni pé lẹ́ńtẹ́rọ́ ni o ò lè rí mi o ò lè rí mi ìyẹn ni pé láyé ń bì o ò lè rí mi yàtọ̀ sálùkìyàmà àrọ̀ lọ anabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn báwọn olùwàgbọ́ òdodo sì rọ́ lọ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ó lè Ọlọ́run kama tarawna al-qamara laylatal badr gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rọ́ṣùpá lóru ìgbà tó bá dàgbà pín tó ṣe pé ẹnìkan ò ní dí ẹnìkan lọ́nà láti rí tó ṣùpá bá lé tó ti dàgbà pín lójú sámà bẹ́ẹ̀ ṣe ń rí lẹ́kọ̀ọ́ ni wọ́n rí lóko mọ́sọ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí Casablanca bẹ́ẹ̀ ni wọ́n rí ní Vietnam oníkàlùkù ò rí báyìí lókè ẹ gíga tẹ ga ni òjẹ rí oṣù báyìí o sẹ́rí pé bàbá yẹ kẹ́ rọra lọlẹ̀ díẹ̀ gbogbo èèyàn ni orí kò ní ìdìgbẹ́ nìkan díẹ̀ nìkan lójú sọ àwọn olùmọ̀ sọ pé kì ṣe pé ń fi ọlọ́run fi wó o ṣùgbọ́n ń fi rírí òṣùpá bá ṣe máa rí kedere lókè yàní pé lókè láàrin ọlọ́run ọba ẹlẹ́dàá wa náà ní kedere bọ́ọ̀tì eléyìí jẹ́ tàwọn olùgbàgbọ́ òdodo nìkan òtìlẹ̀ jẹ́ kó àdìsí kan tó tọ́ka sí pé àwọn kèfèrí àwọn náà rọ lọ àmúnáfíkì náà rọ lọ àmọ́ rírì ti burú láyè sí o àyè sí o ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí ní rírì tìkẹ́ torí pé àlékún ìkẹ́ ní rírì tó lùgbàgbọ́ òdodo rọ̀ lọ níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà gbogbo òdèrà tí wọ́n máa rí lálùjánnà kọ́lọ́hún sáà náà lọ́ máa yọ jẹ́ pé kò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ rírí ojú ọlọ́run bá wa torí ẹ̀ làwọn ọmọ àlùjánnà máa wọ pé àti ìrí dẹ̀ra ṣáájú ká tó rojú ọlọ́run ìdẹ̀ra ti mẹ́mbẹ̀ ju gbogbo dẹ̀ra lọ ṣùgbọ́n láyé ń bì á lè rọ́lọ̀ a lè rọlọ torí ẹ iná ṣe bí anabi sallallahu alayhi wa sallam léèrè pé ǹjọ́ wa rọlọ gbàtọ́ lọ́n gbé ọ̀gùnkè lọ anabi ni nùrùn ànà ọ̀rọ̀ ìmálẹ̀ ńlójú ọlọ́run bó mo ṣe fẹ́ rí tọ́lọ̀ ń bá sípayà ìmálẹ̀ ojú rẹ̀ gbogbo ntí malẹ̀ yẹn bá di ara rẹ̀ ní òjò náà níbi tí ìmọ̀lẹ̀ yẹn pọ̀ dé o túmọ̀ sí pé ya àmàna táwọn múmìnì ó fi ọlọ́run ni ó fún wọn rí òun ni ó mú wọn lé rí torí ẹni àyíṣà ti sọ pé ẹnikẹ́ni tó bá sọ fún ẹ nàbí láyé yìí fún ọ àwọn tọ̀rí kọ ara àlọ́ táwọn máa pa fúnra wọn ẹni tó bá sọ fún ọ pa fún irọ́ ọlọ́pàá fún un. tọ́ ṣùgbọ́n wá nínú hadith kan tó fẹsẹ̀ rinlẹ̀ nípa nàbí rí ọlọ́run lójú àlá eléyìí fẹsẹ̀ rinlẹ̀ wọ́n wá nu kitabu tawhid náà gbàtà nàbì sallallahu alaihi wasallam tọrọ náà lójú àlá ọlọ́run á ń bi léèrè àwọn àbẹ́rẹ́ anábìwá ni púpọ̀ nínú béèrè tọ́lọ̀ ń bi mí lè dáhùn ọlọ́run ọba Rabbul Izzati wal Jalal ó wá gbé ọwọ́ rẹ̀ lórí àárín èjìká anabi sallallahu alaihi wasallam níbi dédé ẹ̀yìn ọrùn wọn nígbà tí ọlọ́run gbé ọwọ́ rẹ̀ lébẹ̀ yẹn gbogbo ńtọ́lọ́run bí mi ti mọ̀ lọ́lọ́run sì payá fún mi tí mò ń lè ń dà Ibn Taymiyyah rahimahullah ó ní láti jọ yẹn màtá jí ló ṣe jẹ́ pé tó bá wí láwàní kí máa jẹ́ kí láwàní òun nírú ìrù yẹn wà wà ní déédéé ibi tí ọlọ́run bá gbọ́ wọlé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ láwàní rẹ̀ gé nírú àtijọ́ yìí ní ti jẹ́ kí láwàní òun nírú pé ibi tọ́lọ̀ ń gbọ́wọ́ sí lẹ́yìn òun. ọlọ́run á sọ fún ànábì Musa pé o ò lè rí mi o ìyẹn láyé bì yàtọ̀ sáwọn Mu'tazila àwọn Mu'tazila àwọn tó ń tẹ̀lé Wasil ibn Ata àwọn tó ń kọ́ àwọn sínà nípa ẹni tó bá dẹ́ṣẹ̀ àwọn níta bá ti lè dẹ́ṣẹ̀ ńlá tá a bá túbá ọlọ́run nígbà tútúbá wa sáwáyà kèfèrí nù wọ́n ní àní pè ní kèfèrí àti ní pè ní mùsùlùmí fahuwa fil manzilati bayna al yọ ọmọ bẹ láàrin kò jẹ́ mùsùlùmí kò jẹ́ káfíìrì ẹ dákun ẹwù bí ó sì wá máa ṣe wọn ní tó bá di lálùkìyàmà olúwa rẹ̀ khalidun mukhalladun fi náà inú náà ni ọmọ abẹ gbére kése lẹ́nu wọn lọ àwọn sọkúsọ àwọn mọtẹsílà ni àwọn mọtẹsílà yìí lọ́dọ̀ tiwọn wọn là ní rọlọ láyé àbí lọ́run torí rẹ̀ wọn ní qala lan tarani tafsiri rẹ̀ lọ́dọ̀ tiwọn wọ́n ní lan tarani abada ò ní rí mi láéláé láyé àtàlùkìyà a kì í rí mi láéláé láyé àtàlùkìyà báyìí làwọn ta ní túmọ̀ rẹ̀ àwọn Mu'tazila torí rẹ̀ lánìí àwọn ń pè ní at-Ta'bidiyya láwọn láàánú ti láéláé agbẹnusọ wọn tó ń bá wọn pọ̀ jáde wọn náà ní az-Zamakhshari az-Zamakhshari wọn la gbẹnusọ fáwọn al-Mu'tazila ó sì ní tafsiri táǹkì ní al torí rẹ̀ ọmọ tó bá ń kọ́ kí ó kọ́ sọ́ra kí ẹsẹ̀ tíra ẹ̀ lẹ́ẹ̀mọ̀ ká o ìsọkúsọ ìsinilọ́nà fún ẹ̀ tora kìdá mọ̀tẹ́sílà ló ń sàlàyé òtí ìmọ̀tá alùsùnà òǹkà ti mọ̀tẹ́sílà ọ̀mọ̀tá alùsùnà òǹkà ti tọ̀ríkọ̀ ọ̀mọ̀tá alùsùnà òǹkà táwọn kàwárì gbogbo ọgọ́dà rúmọ ọlọ́ọ̀ni lọ́ba máa sin lọ́ọ̀ lọ́nà tí ọ̀dà. torí rẹ̀ wọ́n máa ń pe lánì yẹn ní lẹ́n àtẹ̀bìdíyà àbí lẹ́n azamaxẹ́ríyà torí lọ́dọ̀ tí wọ́n nílò tẹ̀bìd ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé lán kò yàtọ̀ sí lá wọn kàn máa fi kọ nǹkan ni tá a bá fẹ́ kó túmọ̀ sí láéláé á tún sẹ̀sẹ̀ sọ pé àbàdà ọlọ́run sọ nínú suratul Jumu'ah ó ní wala yatamannawnahu abadan bima qaddamat aydi nínú suratul Baqara ó ní walan yatamannawhu abadan lánìbẹ̀ yẹn abadan lánìbẹ̀ abadan ó túmọ̀ sí pé láàlá wàlálán tufidu at-ta'bid illa bit lan kò túmọ̀ sí láéláé la kò túmọ̀ sí láéláé àyàfi ká fi láéláé sí inú ọ̀rọ̀ gbaná ló tó túmọ̀ sí láéláé torí rẹ̀ eléyìí ò túmọ̀ sí pé a kì í rí mi láéláé ìyẹn ni pé nílé ayé ń bì ẹ̀ lè rọ́lọ́ o ẹ̀ lè rọ́lọ́ kó sì jẹ́ yọ ìwọ ò lè lálàkọ́ rọ́lọ́ irọ́ lásán ò lè rọ́lọ́ dèdèrè òpónú kan á kó ńlá la rọ́lọ́ ò lè rọ́lọ́ who are you by the way torí ẹ̀ náà sọ pé Sheikh Abdulkadir Al-Jailani tí wọ́n ń kpolu lọ́dá tọ̀rí kọ́ kàdírí yà lẹ̀ tó ń ti pa àwọn Ibn Qayyim torí pé Hanbali ni Abdulkadir yẹn ní madhab àwọn ń sọ yìí pé ọ̀dá tọ̀rí kọ́ kankan lẹ̀ òun náà láwọn àsọkúsọ kan o àmọ́ nọ́mbà àsọkúsọ tó tẹnu tiẹ̀ jáde kò tó ètò wọn tì máa o kò tó ètò wọn tìran rẹ̀ máa o. torí ẹ̀ tí wọ́n náà bá ti sọ sọkúsọ gbogbo àwọn ìsọkúsọ area wọ́n máa tì mọ́ pé wọ́n náà ó ṣe sí wọ́n náà lọ sọ jàre wọ́n náà lọ sọ. Abdulkadir yẹn nínú tàgbésí ayé rẹ̀ kan torí pé wọ́n ti ṣe tọ̀rí kọ̀ tó ń lọ ṣe dékìrí kan tó fẹ́ dá wà lálejò fi yọ ọ́ sí wọn ó jáde lọ kan lọ lọ èéfín èéfín ńlá kankan dé ni ó sì bẹ̀rẹ̀ sí kóra rẹ̀ jọ wájú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí kóra rẹ̀ jọ wájú ẹ̀ sọ́wọ́n pé ó ti sá ẹ̀hẹ́n Abdulkadir dúró gbà tó kóra rẹ̀ jọ tán èéfín yẹn ó sẹsẹ̀ fúnra rẹ̀ ó ṣe ikùn àtàyà fúnra rẹ̀ ó sapá fúnra rẹ̀ ó sọ̀rùn àtòrí fúnra rẹ̀ ó wá dúró rágàdì rágàdì ó wá sọ fún Abdulkadir pé ana rabbukal a'la èmi lolúwa rẹ tó ga jù qad ahlaltu laka ma harramtu ala ibadi gbogbo tí mo ṣe lé wọ fáwọn ẹrú mi mo ṣe lẹ́tọ̀ fún wọn. ẹ Abdulkadir ni ikhsa ya aduwallah pálọ́mọ́ ìwọ ọ̀tọ̀ ọlọ́run ó sì pòórá lójijì ẹnìkan á bí pé bóòlù ṣe mọ̀ kí ṣe tọ́ ni ó náà gbọ́n tó sọ ni pé gbogbo tí ọlọ́run ṣe lé wọ fáwọn èèyàn kò ń ṣe lẹ́tọ̀ fún mi ó ń gẹ́gẹ́ bíi ta ni. sọ̀tàn àwọn kẹ́ni tí ò ní mọ̀ wọ́n pé yọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe zina yọ́n bá bẹ̀rẹ̀ sí jalè yọ́n bá pa sọ̀láàtì tì yọ́n bá dẹni tó dọ̀tọ̀ ọlọ́run irú ètí máa sọ pọ̀lọpọ̀ nínú tọ̀rí kan tó yẹ pé no àti yọ sí mi àpékin máa ṣe sọ̀láàtì láì ṣàlùwàlà àti yọ sí mi àpékin máa mutí àti yọ sí mi àpé máa ṣe zina àti yọ sí mi tani yọ sí wèrè tí bá ṣàṣetá ni so nítorí di eléyìí ọlọ́run wá ní wọn Musa eléyìí fi ṣàpèjúwe kó fi lè bá a mọ̀ kó lè rí mi àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí tó jẹ́ akọ òkúta ni kó máa wò fa in istaqarra makanahu fasawfa tarani tí àpáta ń bá dúró láyè rẹ̀ a pé wọn náà ò lè rí mi ọlọ́run fẹ́ fira rẹ̀ hàn àpáta akọ òkúta àpáta ń tóbi ragadi ragadi ni ó tóbi bàjẹ́ ó tún á jẹ àpò òkúta ṣé èèyàn ló tóbi jòkè lọ́ni rárá ṣé èèyàn lè ju òkúta lọ́ni rárá ok ìwọ tó simple wèé tó solid kó ohun tí ó ṣẹlẹ̀ tí àpáta yìí tó bá lè lára dúró wò èmi ọlọ́run a jẹ́ pé wọn ò lè du o tó ti pọ́ lágbàá jù ó lè jù ọ lọ ọ̀rá gàdù jù àmọ́ tí ọba lè dúró wò mí eléyìí mafhumul mukhalafa ni nítorí ti yé wọn sọ tí ọba lè dúró wò mí ajẹ́ pé wọn náà kọ́ kò ní lè rí mi láyé yìí anabi musa ń wò ó dúró ń wò. فلما تجلى ربه للجبل جعله دكا ìwà tí olúwa ẹlẹ́dàá rẹ̀ Allah tó

yóò máa sakọ pé kò sírò òun pé àwa kọ́dọ̀ òkè Kilimanjaro kò tó bẹ́ẹ̀ irọ́ lásán. wa kharra Musa sa'iqa Musa ṣubú lulẹ̀ lẹ́ni tó dákú lọ gbaragada ilé ìjà tafsir Ibn Abbas kọ́ dákú ni Qatada rahimahullah olókù ni ọlọ́run tó padà jí ni <laughs> níbi tó léde sẹ́yìn <laughs> mọ̀ pé sa'iqa ó máa túmọ̀ sí kú. ونفخ في الصور فصعق من في السماوات والأرض wọ́n fi atẹ́gùn sí ihò gbogbo ẹtí mẹ́nu sọ́mà àtìlẹ̀ bá kú ṣòṣùgbọ́n ń bí dídàkù ni nítorí pé ọlọ́run sọ pé fẹlẹ́ má àfọ́àkọ̀ ńgbà tó tají anábì musa dàkú lọ ni àṣé mo lágbára kò sí ti ń lè ṣe ó tí ì rí nǹkan wàlá ò tí ì rí nǹkan ìdákúrí ò tí ì rí nǹkan ni.

kọjá bá a sì lè o ògo ni fún ọ ọmọ ọmọ tayọ gbogbo àbùkù tóbtò ìlẹyìn mo túbà sọ́dọ̀ kí lẹsẹ tó sẹ tó fi ń túbà wọn sẹsẹ kankan ṣùgbọ́n tí wàá kà sí pé a bó bá fẹ́ pa mí wọ́ lọ ń ti lọ ń ti lọ wọn á lọ sẹnu bóró pé mo fẹ́ rí ọ bàbá yẹ pé mi gan ló fi ra rẹ ní à musa dìtàn <laughs> so ìtànà ibi musa ronú tó fi pé a Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ dákú forí jì mí so tó ń ti pé kò sẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ni wọ́n ní ní táwọn kan ṣe tí wọ́n ń pè ń ṣe dáadáa tá ń pè ń ṣe dáadáa báwọn kan bá ṣe àìdáa ni o báwọn kan bá ṣe àìdáa ni o nísìnyí kì í wá mọ́sálásí rárá a pè pè pè pè pè ẹnu fẹ́ bu wá wálẹ̀ kan láàrin ọdún kan ah, inú wa máa dùn alihamudulilayi alihamudulilayi pé bàbá tiẹ̀ wá lónìí irú eléyìí la máa rí lójoojúmọ́ o inú wa ń dùn ẹnìkan wá ní bàbá ẹ ti lọ o ẹ̀bùn wa ta fún yín o ah, lórí pọ́ wá sọ láti jọ́ kan tí èyí ṣe tẹ́lẹ̀ ok lè má mú òun wá ń sá mọ́sálásí òun náà wá wálẹ̀ kan láàrin ọ̀sẹ̀ ṣé wọ́n máa yìn ó ní ẹjọ́ ọ̀dájú kórìí yín fẹ́ pé ìmáàmù la fi ń sẹ ọ̀yẹ́ máa mú ká tó pé ìmáàmù tó bá fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́nu lọ́mẹ́ńdọ́ kí ni sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ní sì ń du àtijọ́ lè máàmù yẹn <laughs> so nítorí pé òun ibi tó wà tala ní kó ti dé mọ́sálásí kó tó pèpè fún sọ̀láàtì àwọn sọ̀rọ̀ àwọn rẹ̀kúrẹ́kù kẹtẹ́ fún ọ̀lọ́lọ́nsìn àfijọ́ tínú wèrè bá dùn wọ́n wá mọ́sálásí lẹ́ẹ̀kan lọ́dún so gbogbo ru àwọn eléyìí tí wọ́n sì ń gbé wọn náà láńkẹ̀ ikú ẹ̀ka tó wá mọ́sálásí wọn kárí ó ṣe dáa wọ́n kàn ga ọ ni ó sì yàjẹ́ lálùkìyàmà torí olùbọ̀ ẹ pé ah, after all everybody praise me nobody praises no rubbish àfikún náà ọmọ màá ti ń sè kí ni wọ́n praise ó ní wọ́n yìn kí ni wọ́n yìn lára wèrè àmì tí wọ́n mọ́sálásí ń jojúmọ́ ń wá ń jojúmọ́ ń wá ń jojúmọ́ ọwọ́ àdáàrin kan wá ní ẹjọ́ o ẹ̀kan lọ́sẹ̀ lẹ́ẹ̀ máa rí mi mo tẹ̀ fẹ́ yan ìgbádà yìí lódìdí ẹ̀ à ẹ má ṣe báwọn ó ní bí mo bí ń ṣe ṣe nù ó ṣe àbùkù kan lóòótọ́ o níbi nàìjíríà lẹ́bù ṣe wà kò sẹ́ni tó lù ọ lẹ́gbàá o àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tí ó ẹgbàá náà tí wọn bá rọjò rẹ síyàn létí tí n bá ń rántí yóò máa lo aago ní nínú ọpọlọ rẹ èmi náà àbùkù <laughs> pọ so wà á kàdà anabi musa ó ní wọn lọ mo túbà lọ sọ́dọ̀ rẹ wa ana awwalul mu'minin èmi là kókó ẹni tó gbàgbọ́ ní ìsìn pé kò lè ṣeé ṣe kárí wọ Ọlọ́run mi tòmátọ gbàlè wọn kò lè ṣeé ṣe kárí ọ láyé mi ṣùgbọ́n lọ́la kìí àwọn àárọ̀ lọ síbẹ̀ iná ti rí tọ́lọ̀ sọ pé wujuhu yawma idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan wà ní ọgbìn dàlkìyàmà tọ́lọ̀ ó ti kún ó tutù ní ti dáadáa olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n mọ̀ ọ́ olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n mọ̀ ọ́ tọ́ bákan náà ọlọ́tún ní kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń lérò á di wọn lọ́nà àníjẹ́ wọn rọ́lọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà torí ẹni Imam Shafi'i sọ pé níjọ́ ti mú kọ́yọ́ pé wọ́n di àwọn kan lọ́nà wọn ò ní jẹ́ wọn rọ́lọ́ àti pé àwọn olùgbàgbọ́ òdodo ń kọ́ àwọn rọ́lọ́ lilladhina ahsanul husna wa ziyada anabi ló túmọ̀ eléyẹn wípé wa ziyada an-nadharu ila wajhi àwọn olùgbàgbọ́ òdodo ntọ́ dáa ju dáadáa tí wọ́n ṣe lọ ni wọ́n gbà lálùkìyàmù àtàlékún ewu alàlékún náà anábì túmọ̀ rẹ̀ pé wíwo ju ọlọ́run tó gbogbo eléyìí làwọn gbàgbọ́ ẹni bá wọn sọ pé àní rọlọ́n lálùkìyàmù àní rọlọ́n akẹ́kọ̀ọ́ sàmì àdúrà ọlọ́run ó jẹ́ kó wọn máa ẹni ní rí ní sàmì Musa lọ́nà àgbà pé àhà ṣé wàá rí i pé lẹ́yìn ọ̀rẹ́ àwọn ọmọ Ísírẹ́lì náà sọ fún Musa because ìgbà tí Musa tún lọ ó tún wá padà kó àwọn èèyàn seventy lọ nínú àwọn èèyàn rẹ̀ ibi títí máa bọ́ lọ sọ̀rọ̀ so wá dúró ń bẹ̀ yẹn ọ̀pẹ́ kò jìnnà anábì Musa bá sọ fún Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ báyìí àhà níbo ló ti lọ bá sọ̀rọ̀ bá ibà jọ wá ń bí Ọlọ́run sọ Ọlọ́run sọ Ọlọ́run sọ ẹ

so kẹ́lẹ́ bá sì yá jẹ́ ni kẹ́lẹ́ bá sì yá jẹ́ ni bàbá yín tẹ̀ ń rí sóun lọ́ọ́ da yín màmá yín tẹ̀ ń rí sóun ló ń pèsè fún yín tẹ̀lé ìjẹba báyìí ọlọ́run la anabi musa ọlọ́run ọba òní kọ́ parun sí adventure eléyìí tó fẹ́ ṣe lẹ́yìn rẹ̀ lọ́lọ́run wá sọ fún musa pé ìwọ musa innistafaytuka ala nnasi bi risalati wa bi kalami mo ti sọ ọ́ lẹ́sà pẹ̀lú àwọn sẹ́mi tọ́lọ̀ máa jẹ́ fáwọn yẹn kọ̀bí kẹlẹ́ẹ̀mí àtọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ ìbẹ́lùmí sọ̀rọ̀ bá ìwọ mò ń bá sọ̀rọ̀ fọkùtùmá àtẹ̀yìtùkà ẹni tí mo fún ọ yìí dìímọ̀ ọkùnrin ṣàkìrì oṣù jọ́ka náà tó máa dúpẹ́ fọlọ́ báyìí lọ́lọ́run fún anabi musa ní àtọ̀rọ̀ báyìí ló fún ní àtọ̀rọ̀ وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء أسكوا ما كيلو فون sínú wàhálà àlàyé gbogbo àwọn àdájọ́ táwọn èèyàn rẹ̀ ń bùkátà fa khudhha bi quwwa lèmú dáadáa o gbogbo àwọn èyí tó jẹ́ kókó nínú àwọn àṣẹ tó wà níbi gbogbo ẹni kókó dìímú wa'mur qawmaka ya'khudhu bi ahsaniha pa àwọn èèyàn rẹ̀ láṣẹ káwọn náà mójútó àwọn òfin tó wà ń bẹ kìí pé káwọn dìímú fi kalẹ̀ àwọn olùmọ̀ sọ yìí pé ètò lágbára nínú àwọn òfin yìí wọn gbọ́dọ̀ fi ṣeré o sa'urikum daral fasiqin. láìpẹ́ láì jìnnà màá fi ibi tí ó jẹ́ ilé àwọn ọ̀daràn ilé àwọn pòkì màá fi hàn yín ilé tí àwọn ọ̀daràn àwọn èèyàn firawọ́nà àti firawọ́nà ibi tí wọ́n padà gbé inú ọ̀nà ẹ̀rí. tó báyìí ọlọ́nfà nàbì Musa ló fún ní àtọ̀wúrọ̀ àtọ̀wúrọ̀ àtọ̀tọ̀ ọlọ́nfà nàbì Musa. ńgbà tó lọ́wọ́ bá ń fún ó pa aláṣẹ kọjọ́ kan nínú àjọ máa dúpẹ́ fọlọ́ torí ìdúpẹ́ fọlọ́ wọn máa ń ṣe sábàbí kó orí ó lékún ẹni tí ò dúpẹ́ fọlọ́ ó ti mọ́nà kó orí tọ́lọ̀ ń ṣe fún kọ́ parun kọ́lọ́ kọ́ sànù wa ẹni tó bá ń dúpẹ́ fọlọ́ ti sànà kí ọ̀tún ọ̀tún gẹ́gẹ́ bí àwọn àyà mi pé ó díndín lọ́lọ́run fún yàtọ̀ sí alukur'an tó sì pé labala labala àyà àyà súra ní àwọn tíra tó síwájú ó fún àwọn yẹn. asiri pé àyà yìí náà tún fi hàn pé ọlọ́run rán Musa sí gbogbo àgbáńlá yìí. àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run àti àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run àti eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí abẹ́ ọlọ́run bá wa ó ràn wá lọ́wọ́ ó sì wá nínú ẹni tó ṣe pé yóò tara ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ yóò ẹni tí ó lè kún ní òye àti ìmọ̀ nínú tá à nípa ìtàkùránì sọ fún wa nípa àtàwọn ẹni tó síwájú kọlọ́n kó sàlékún ìmánì wa kó sì wá lọ́kàn nínú ẹni tí ọlọ́run ṣàánú kó tó kú tí ó sì ṣàánú wọn lẹ́yìn ikú wọn tí ó wàá fẹ́ àlùjánnà tí ó fi sì kẹ́ wọn subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọn ní sẹ ìgbà tó rùn yọ iná ni wọn pè lásìkò ọdúnhà yọ gangan gangan yẹn kìsọ ni wọ́n pè ní ọdúnhà ó dìgbà tó bá yọ tán sọ̀rọ̀ pé ńgbà tí ń yọ lọ èèyàn máa rí bí ìgbà tó èyí rẹ̀ ń bọ̀ pọ̀ yẹn rí dajì rí pé ti fẹ́ gbogbo ìgbà yẹn á sọ pé ń yọ lọ́wọ́ ni tọ́ba wá rí tó ti gbogbo rogodo rẹ̀ láti rí á sọ pé òrùn ti yọ òrùn ti wá yọ wọ́n ń pè ní wọ́kítà ṣòro pọ̀ àkókò tó òrùn yọ nù tọrùn bá wa yọ tán àwọn àmà retí pé ibi tó wà yọ wà níbi kan tí màá dàbí ìgbà tí ilẹ̀ pàdé pẹ̀lú sámà lọ́ọ̀kan níbi tó ti yọ báyìí tí yẹn bá láǹfààní àti rọ́ọ̀kan ó dàbí ìgbà tí oòrùn àti ilẹ̀ àti sánmà pàdé ìbẹ̀lẹ̀ ti rí tó oòrùn ti ń yọ ọ̀bọ̀ ti ilẹ̀ àti sánmà pàdé o àmọ́ lọ́ọ̀kan tí yẹn máa ń wọ̀ ọ̀kan sòtẹ́ bá ti wá ń rọrùn tẹ́ bá fi rí tí gbogbo rogodo rẹ̀ bá fi hàn tán ẹ wàá máa sọ oòrùn yóò máa lọ sókè yóò máa lọ sókè yóò máa lọ sókè tẹ́ bá fojú géèzì àti ibi tó ti yọ síbi tó wá dé nìsín ipò ti tó ọkọ̀ ó ti tó ọkọ tó máa fi jagun yẹn ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́sẹ̀ wọn nù kó ti gùn tó ọkọ ìgbà náà ni àkókò tó hà bẹ̀rẹ̀ láago tó bá fún oorun ní fifteen minutes lẹ́yìn ìgbà tó yọ àsìkò tó ti tó àsìkò tó máa bẹ bẹ́ẹ̀ fi di pé àkókò dóhùn ọ̀fẹ́ gbogbo àkókò duha náà ni wọ́n ń pè gbogbo eléyàn bí àpèjúwe ní ìsinyìí báyìí òòrùn yọ ní six thirty two ní ìsìn níbí six thirty two ti yọ yẹn ẹ ṣe sùúrù ẹ tún fún fifteen minutes tẹ́ bá fi fifteen minutes kún six thirty two ó di kíni ó di six forty seven that is thirteen minutes to seven. ìgbà náà làkókò dúhà bẹ̀rẹ̀ yẹn kí tàbá fẹsẹ̀ sọ̀láàtì lẹ́yìn gan àti gbà yẹn làkókò sọ̀láàtì lẹ́yìn tuntun náà. pé náà kò sí wàhálà sunna anabi sallallahu alaihi wasallam fi hàn wípé àwọn adkar tá à ń ṣe lẹ́yìn sọláàtì magrib lẹ́yìn sọláàtì fajr ẹni tó bá ṣe kó tó kù láàyè ibi tó ti ṣe sọláàtì irú orí ńlá tó lọ́wọ́ bó ṣe fún irú àforíjìn tí ó rí ọ̀pọ̀ pàápàá jùlọ ṣíṣe adkar la ilaha illallah. وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا موا لا مغرب أتلين الفجر àgbọ̀dọ̀ kú níbi tá a ti ṣe sọlá ká tó wí tán àgbọ̀dọ̀ rúra kú bó wà lè má mú tó síwájú àwọn èèyàn torí wọn kọjú sáwọn èèyàn padà tí ó bá ṣẹ́jú kó kọjú sáwọn èèyàn lọ kó kúrò láàyè tó ti ṣe sọlá torí àdìsí Aisha radiyallahu anha tó ní tànà bí wà ti sálámù tó àti astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali ikram gbaná ni ó tún kọjú sáwọn tó ṣe sọlá tìlẹ́yìn rẹ̀ kò sì sọ pé àyàfi sọláàtì fẹjẹr àti sọláàtì magrib tí ó sì la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa ala kulli shay'in qadir lẹ́mẹ̀wá lẹ́yìn rárá. so eléyìí túmọ̀ sí pé tó bá yí ju sáwọn èèyàn kó tó di kó wí mẹ́wàá yẹn tako sí lọ yóò sì lọ láyìn. ẹlẹ́kejì ó ní pé àdìsí yẹn tó tọ́ka sí pé ọ̀ sọ̀rọ̀ kankan míì ọ̀ dídúró di. Ah. Ah, tó bá gbé sọláàtù fàjìrì ni tẹ bá ti lè ṣe rákà kan kó tó di gbóòrùn yọ ẹ ti bá sọláàtù lákòókò rẹ rákà kejì tẹ sí lẹ́yìn ìgbà tákòókò ti jáde yìí kò pé ẹ bá sọláàtù lákòókò rẹ àbí kí là ń bẹ̀rẹ̀. no eléyàn eléyàn béèrè mí ìtùnú ìbéèrè mí ìtùnú eléyìí tó a sọ ìbéèrè kan ní tí tó wá ń béèrè ní ìsinmi pé a yanáfìlà rákà méjì lẹ́yìn ìgbà tó bá ti yọ tó gbéra sókè so àdìsí sọ pé tó kú ò láyè ibi tó ti ṣe sọ láti so kálukú jókòó síbi tó ti ṣe sọ ẹ jókòó síbi tó ẹ ti ṣe sọlá kò bá jẹ́ ìmáàmù kò bá jẹ́ máàmù tó bá fẹ́ gba aládàá yẹn o tó ti ṣe sọlá àti wọn kò túmọ̀ sí pé mọ́sálásí tó ti ṣe sọlá ayé bí tó ti ṣe sọlá àti wọn máa ṣe ìrántí ọlọ́run ọba níbẹ̀ ṣùgbọ́n burúkọ lọ má alukur'an kọ padà wá jókòó mẹ́ báyìí kò fẹ́ máa kí alukur'an náà aleykum salaam. wa gbogbo gbà kò sígbà tá a lè mú àparí sọ̀láàtì kan jáde tún wọlé wàá tún ṣe tahiyatul masjid. aleykum salaam aleykum salaam. anabi wo ọmọ israẹli.

àyàfẹni tó pera rẹ̀ lánàbì pọlọ ńlọrọrùn tọ́lọ̀ ń ṣèrànà lódodo àmọ́ tó kí n wọn bá fi pa láti pé musa náà ni ọmọ tẹ̀lé torí pé n tọ́ lẹ́yìn anabi musa nù ọlọ́run náà anabi púpọ̀ lẹ́yìn musa aleyhi tòwúrátà náà lọ́lọ́ ni wọ́n tẹ̀lé ọmọ israẹli ò tún àwọn eléyìí mọ́ ṣùgbọ́n gbàtà anabi dé àkọ́kọ́ ọ̀nà tí wọ́n gbà bí àwọn ń pè lọ́mọ zina yìí ṣe tawurata tí gbogbo àwọn anabi tó dé lẹ́yìn musa tí wọ́n ń tẹ̀lé ni wọ́n fẹ́ tẹ̀lé wọ́n á ní injil àwọn olùgbọ́ lánàá. قالني ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس يعني قاعد في موسى عليه السلام أتفوني تراه àwa mú káwọn aránṣẹ́ káwọn aránṣẹ́ mi kún dé lẹ́yìn Musa àwọn olùmọ̀sọ yìí pé gbogbo àwọn aránṣẹ́ tó dé lẹ́yìn Musa yẹn àṣẹ t'Ọlọ́run fi rán Musa làwọn náà tẹ̀lé náà ló tún á sọ pé wà á tẹ́yìnà Isa ibn Maryam al-bayyinat ṣùgbọ́n Isa ọmọ Maryam tẹ̀ ẹ̀rí tó mú wa sí ti Musa eléyìí jẹ́ sábàbí ganu tó fa ìkórìíra fún lọ́dọ̀ àwọn ọmọ Israel tó fi pa wọn pa. Naam àríkà. àṣìṣe ńlá ni àṣìṣe ńlá ni kọ́lọ̀ ń bò ń sọ̀rọ̀ ọlọ́run ọba ọba wa sọ̀rọ̀ nínú alukur'an bí ó ṣe sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú alukur'an ìwọ nìkan kọ́ má ṣe tẹ̀lé so yọ sọ pé ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú. No alukur'an torí tó bá ti sọ náà alukur'an gbogbo táwọn èèyàn fẹ́ máa rò máa ń tọ́ sọ ọ̀hún ó ti kú mbẹ́ torí ẹ̀ sì gbọ́ pé kọ́mọ̀ táwọn sọ fọlọ́n bá wa sọ̀rọ̀ náà alukur'an ọlọ́n pa aláṣẹ náà alukur'an ọlọ́n kọ̀ fún wa náà alukur'an náà màtọ́ sọ fọlọ́n bá mi sọ̀rọ̀ torí kọ́ ka alukur'an bọ́ọ̀ sọ̀rọ̀ báwo ó lọ sí bọ́ọ̀ sọ̀rọ̀ wọ́n sọ fún wa pé ma kana li basharin an yukallimahu Allahu illa wahya aw min wara'i hijab aw yursila rasula ṣé wáhìí lọ́lọ́run rán sí ọ àbí bolo ti bá sọ bolo ti bọ̀ sọ màlàíkà ọlọ́run sí ọ náà gbogbo lọ́n tó lè túmọ̀ sí nǹkan tí ọ̀dà àgbọ̀dọ̀ máa lò aleykum salaam. naam. ṣé kò túmọ̀ sí pọ́lọ́ ń bá sọ̀rọ̀ ni nínú àwọn nǹkan àwọn náà Adam náà Ọlọ́run bá sọ̀rọ̀ Ibrahim na Ọlọ́run bá sọ̀rọ̀ sọ àwọn nǹkan wà tó fi táwọn olùmọ̀tò sọ báyìí bí Adam náà Ọlọ́run bá sọ̀rọ̀ torí pé Ọlọ́run sọ fún yín pé sọ dárúkọ àwọn nǹkan fún Ibrahim <coughs> bàtúlù ẹlẹ́dàá rẹ̀ sọ fún pé gba islam qala aslamtu li rabbil alamin wọ́n ní mo gba islam fún olúwa gbogbo àgbáńlá yìí so wọ́n ní anabi ibrahim ọlọ́mọbó náà sọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa ọlọ́mọbó sọ̀rọ̀ bọ̀tà àwọn míì ajẹ́pọ̀ lọ́rọ̀ mọ̀lẹ́kà sí wọn ẹ̀sìn mọ̀ pé musa náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó lọ́n bá sọ mọ̀lẹ́kà náà ni ọ̀wà bẹ́ẹ̀ náà ni ibrahim bẹ́ẹ̀ náà ni adam lẹ́yìn ìgbà tó sọ kalẹ̀ tán bẹ́ẹ̀ náà lànàbẹ sallallahu alaihi wasallam èyí tó pọ̀ jù náà rọ màlẹkà lọ́lọ́run. kò ní ìdìgbò agbára òǹkà torí tó bá ti rí pé lágbára àlùkà ti dàda dálẹ̀ ń ṣe iye tí mo bá lè ṣe tó fi rẹ̀ mí láì jẹ́ pé mo tiẹ̀ fi fìlà ká sí tí mò ń kà ló ń أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ما يوم ما سي اي جابوا في لمباسي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت